السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní dákù àmàlù ìpòlò tí a ń ṣe nígbà tí a ti kíkù oṣù kan ní tí a ń lò látara lọ́pẹ̀ ní àmàlù ìṣàlá péjì ìbáka ní òní ìmọ̀ tí ó jẹ́ péjì mẹ́rin bọ̀ ẹ̀kọ́ mi kí ni Page seventy nine níbi ìtàmúlọ page seventy nine níbi tí èyí kọ́pì ìtààmú lọ́wọ́ a máa bẹ̀rẹ̀ láti rí ọ̀pẹ́ẹ̀tù ọ̀pẹ́ẹ̀tù ọ̀pẹ́ẹ̀tù ọ̀kan níbi tá a ti máa bẹ̀rẹ̀. ṣe akéré ẹ bá àwọn owó ìtọ̀dọ́ ẹ̀ ẹ̀ tiri ẹ̀tìrí di ìtumọ̀ láti ẹ̀sùn di àfẹ́sìn di page 79 ẹ bá wo bí àárín rẹ̀ so àfẹ́ ìmọ̀fẹ́ rẹ̀ sí ká àfẹ́kù yìí wọ́n tá àmà sí ni pé òdodo kí nìyẹn wà kọ́ni pẹ̀lú ọlọ́run ọ̀nà ń pè ní àfikù máa wà àbí àfikù fílmù àmàlà ti máa wà kéèyàn wá sí ní jẹ́ pẹ̀lú ìbálò rẹ̀ pẹ̀lú ọlọ́run gbogbo nǹkan lẹ́bùn téèyàn lè dé nínú Islam tá a bá yọ ìdáná bí ọlọ́run kú wọ́n á pè ní lẹ́kù àfẹ̀fẹ̀kìyà mọ́tábà fẹ̀fẹ̀kìyà mọ́tábà pé tó ṣe wípé gbogbo nǹkan rẹ̀ pẹ̀lú ọlọ́run sí kò ní bá rẹ̀ kò sì ní ṣe pẹ̀lú pé èèyàn lé ní witness pọ̀kú pé àti witness àtẹ̀yí tó ṣe ráìtì sí kò onye wọ́n ti ròyìn àwọn sàájì ànábì sallallahu alaihi wasallam ipe kánú àbọ̀rọ̀ ábẹ̀rẹ̀ ummati quluba lálùkùmọ̀ yìí àwọn lọ́kàn wọn ló dájú tàbí orí fúlò lákọ̀ọ̀kan wà á ha àwọn ni ìmọ̀ wọn ó jẹ́ nípa ọlọ́run then wá àkọ́lá ha kàkàlù àwọn wọ́n kéré jù ní pé wọ́n kì í pírìsẹ́ǹtì sáwọn èèyàn nǹkan tó fi lábẹ́ kàkàlù kù nǹkan tẹ́kì ò ní nínú kó pírìsẹ́ǹtì ẹ̀bí wípé bọ́yá bẹ́ẹ̀ ló ṣe ń fílẹ̀ òun lọ̀kan náà sọ́láfù wọn láti fẹ́ ròyìn àkókò náà wọ́n fẹ́ ròyìn ọmọ bàtàbílẹ̀ fún ọmọ wọ́n ní láyé ọ̀rọ̀ fòfin Umar wàlá fi mímí albirọ̀ hátà yàkúlá àwọn fàálù bí ẹ̀ bá rí Umar bá àbúrò àbúrò Umar ó lè sọ pé á ah, ẹni ọlọ́run ọba ni wọ́n pé wọn ò yàtọ̀ fáwọn èèyàn kú àtàyàkúlá ìgbà tó fi sọ̀rọ̀ àwọn yàtọ̀ àlàkí tó wọn pé dàbí títóbi wọn ò sábà sí mọ́ọ̀sì pẹ̀lú nǹkan tí wọ́n ń pèsè ìgbàwọn èèyàn débi pé àwọn tàbí ní mà wọ́n ní táwọn yẹn bá fi jọsìn lásìkò wọn afárò ṣìfà wọ́n ní àwọn bá fi jọsìn lọ yóò fi jọsìn lóru oṣù kìí àmúlẹ̀ lọ́wọ́ àti lọ́sàn-án wọn ń ká ẹni gbẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ ní ẹ̀sán ni wọ́n á ọ̀tà ah, ilé yìí kìí ṣe bá àwọn ẹni sáájú ṣe rí àwọn ẹni sáájú wọ́n ṣe ìbádà wọ́n ṣe gbogbo ẹ̀ tòun ti bẹ́ẹ̀ kò ní dọ́àpù wọn wíjẹ́sì wọn ò ní hàn fáwọn èèyàn dègbé mi ti bá ń gbàwẹ̀ nínú wọn tẹ́lẹ̀ bá ń gbàwẹ̀ ojú ìwọ̀n dry yóò lọ sí ibi nípa ọdún pa tó kò ní máa ṣòkó máa kájọ tó bá sì nà èèyàn yóò sì fi ilẹ̀ ìdúnà tó bá náà èèyàn yóò fi ni pé kò ní dá bẹ́ẹ̀ sọ́n pa ìbádà ti bá bára rẹ̀ lọ àwọn yìí so síkù yẹn òun ni kókó ẹni tí fẹ́yàn bá ṣe pẹ̀lú ọlọ́run ọba sọ́ọ̀dì pọ̀ ẹ̀ ládàá rẹ̀ yẹ pa ju tí èèyàn ti lọ sí pé ìjọsìn náà ju téèyàn ṣe lọ pẹ́pẹ́ ìjọsìn náà ọlọ́sọ̀rọ̀ tó tó pé ìjọsìn náà kò sí sí fún bẹ́ẹ̀ wọn lẹ́sìn ìrí bá ní sálàmù sálàmù sọ ìkùn bí sífù فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة ولا يزال الأب قد لا يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب إلى الله oleh jumlah tolong ọba kàwọ́ àwọn iṣẹ́ táàkì táàkì wà jẹ́mẹ̀ kan tọ́lọ̀ ọba wípé kùlá ìkà lẹ̀dí na sọ́dà kú wọ́n kùlá ìkà hùmù ìtàkù ó ní ọ̀kan náà sọ́lọ́ wọ́n tí ní ọbákẹ́tù náà yáṣì ọmọ kéwù ámọ́ṣì afákù pàdé ó ní ó ní tí bá gba àbúbákù ní náà ẹ̀ ó pọ̀ náà wà lọ́rọ̀ wọ́n ní kí ló dé ó láwọn mùhàjírù wọ́n gbà bẹ́ wọ́n ṣe bẹ́ àwọn àwọn àǹtọ́nà padà ṣe bẹ́ àwọn ọlọ́run wá sọ̀rọ̀ àwọn mùhàjírù nígbà pẹ́ sọ̀rọ̀ ọlọ́run èlò kòkòrò ní mùhàjírù náà lẹ́dí náà ó pèlú ní ìyá rẹ̀ ọ̀wálé yàtàkùn mọ́tàlẹ́ láwùjọ wọ́n sọ̀rọ̀ náà lọ́wọ́ ọ̀lá ìkà ó mú sọ̀rọ̀ ọlọ́run àwọn mùhàjírù sọ̀rọ̀ ikú ni wọ́n olóògbé tọ́lọ̀ bá tóun lódòdó orí rẹ̀ ọlọ́run bá dèmí lé sí ìkápamọ́ fún ọwá tọ́lọ̀ bá wá pa àwọn àdúrà lódòdó àwọn olódòdó yìí wá pé àrúbá pè ní ọ̀lífàtù rọ̀súlìlà pé ọ̀lífà nẹ́bí tó ìjọ má ti sàn bẹ́ẹ̀ náà lórí lọ́rọ́pọ́lọ́ so asip níbi tí ẹ̀bá ń ṣe torí ẹ̀lẹ́bí pé tọ́lọ̀ bá ti fẹ́ ròyìn tètè ọ̀rọ̀ ìmúnáfìkì káàbì bó ní ọ̀pẹ̀ ìdájá akàlùmùnáfìkù nà kọ́ọ̀lù lọ́ṣọ́dọ̀ tó náà kàlà ọ̀ṣọ́ táà múnáfìkì bá wá tọ́jú ajẹ́rì atẹ́sífáì pé òṣìṣẹ́ ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni wàlọ́hù yá aláwọ̀ iná kàlà ọ̀ṣọ́ ọlọ́mà kó jíṣẹ́ rẹ̀ ló jẹ́ wàlọ́hù yẹ́ ṣáàdù ilẹ̀ múnáfìkì nà làkàbẹ̀ ọlọ́ọ̀fẹ́ so kì í ṣe béèyàn ń sọ hmm, ló pàtàkì jù ń gbà ní ìjú pé n tó ń sọ yẹn kó bá nǹkan tó wà ní inú rẹ̀ òun lẹ́sìn ni pé inú àgbákò àgbákò àìsàn mọ̀nàfìkì gbogbo nǹkan tó jábọ̀ ilé àìkẹ́bì ìrọ́ ìpìlẹ̀ òun ni wípé mọ̀nàfìkì kan wẹ́ni tó fẹ́ kó bìlì fòun ó wà ápàǹtà àwọn ẹbí dìbò ẹ́ tó gbó mọ̀kọ́lọ́ ọba ọba oníkẹ̀ẹ́ni kìí ẹ̀kọ́ sí tí yẹn bá gbé sínú ó pẹ́ òní tẹ́tẹ́ lẹ́yìn ẹ́ kó ká ìyànjẹ́ yẹn lógún tẹ́ bá ti dìbò òun wà òkú lọ́lọ́run sọ wípé ìyára tí mùnà sì ti máa ń lò tó kó fi káàkiri rẹ̀ ní máa ń búra gan ìbúra gan ìbúra gan tó ń pè àwọn èèyàn ló fẹ́ kí wọ́n bìí bò wọ́n wá búra ọlọ́sọ̀rọ̀ tó ti búra gan ṣe ìtàkàrù àìmọ́nà mọ̀jọ̀nà wọ́n ti búra wọn wọ́n fi fi ṣéèmù ṣíìdì pé kẹ́ ẹ máa kà wọ́n sí mùsùlùmí ṣíìdì pé kẹ́ ẹ má fi mọ olùkọ́ bá ń gbé sọ́kàn ṣíìdì wí pé kẹ́ ẹ má tó àṣírí àwọn ọlọ́sìn ìtàkàrù àìmọ́nà mọ̀jọ̀nà nígbà tọ́lọ́wọ́ bó tó sọ́ńtọ́ ọlọ́ni wọ́n yìí ó ti di máa lé máa wà láà débi wípé kó dáa níjọ́ tọ́nà bá tó gbé wọn dìde ń kọ́wọ́ fún òtì ìgbà ní kó wá gbọ́ lọ́la wọn sọ́nà pé ẹ̀dá lè rí kúra fún fúnrọ́ ó ti gbàgbé ọlọ́run yọ́mọ̀ yọ̀bá fún lọ́gùn jẹ̀mí á níjọ́ náà bá gbé wọn dìde fàyà ń kú jàmbá kòsúmà ìmọ̀ jàjàrọ́ tó mọ̀ kó sí lórí òdodo ń bẹ̀. olóòwò bá tó fi ní ẹrú ní àwọn mùnáfíkì ọlọ́run ogun ọdìdì wọ́n wà fún wa búra fọ́lọ̀ kàmọ́ yá lè fún ọ̀làfọ́ ọ̀yá sàbún náà náà wà láṣẹ wọ́n àgbà pàdàpà ti jẹ lọ ó ti jà lẹ́sìn ẹ̀dá kan àwọn tó bá ti tán bá lè ka tíra nínú wa àwọn tó bá lè ka tíra náà tàbákà gbogbo alama àdíṣì káàbùn balẹ̀ wọ́n sọ ní táàmù tí attention ti lẹ̀ ọ̀rọ̀ hajjúrù làmọ́ tí attention ti lẹ̀ yẹn mẹ́ríkà masara ń sọ kó ga ẹ̀tẹ́júkà lóyìnbó àtẹ́júkà lọ́wọ́ ẹ̀dá tẹ̀tùnkà kẹ́ gbọ́ nǹkan tí sáàbù sọ pé irú oore tọ́lọ́wọ́n bá ṣe fún bí òun náà tó ń bá parọ́ fáwọn ẹ̀sẹ̀ sọ́lá àmẹ́tẹ̀ yọ́nú sóhun náà because àwọn tó ń tó ń wà láwọn tí kò tó ń bá náà kó máa parọ́ pé àìmọ́ wàá parọ́ òun lóòótọ́ nǹkan mi ò fún bí 50 days àmọ́ lọ́n padà sọ̀rọ̀ pa wọn wọ́n lọ́n yá ayọ́ lẹ́bí ní àrùn ìtàkùnbọ́ wà kúnú àsọ̀rọ̀ wọ́n ìjú káàbù máa lè fi wí nípa ọ̀rọ̀ sí káàkiri ìdílé àdìsàbò àmì kìí sọ̀rọ̀ torí ọ̀rọ̀ hajj nìkan ọ̀rọ̀ pé àpọ́nlé tọ́lọ́wọ́n bá ṣe fún níbi so sì bẹ́ẹ̀ ṣe láti kò bá kí àwa pé kò sẹ́ni nǹkan tí ń gbé ìgbà sí ìyàn lọ́rùn kí àdìmọ̀ sí ní àwa pé so a tó ní ìjàgbẹ̀ tó máa parọ́ nǹkan tí kò sí ọkàn wa ká ti tẹ́tọ̀ nǹkan tí ó sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́n bó rí improve ń ló ju ká gbé nǹkan tá à ní lọ́kàn ká gbé e so àfikù so àfáà tó fi kíra ẹ̀ sọ pé àfikù yìí o huwa aflu àmàlè kòló kòlì huwa aflu àmàlè kòló bí kòlì òun ní ìpìlẹ̀ gbogbo sí ọkàn pápátá ìpìlẹ̀ gbogbo sí ọkàn táà ń sọ pápátá òun ìpìlẹ̀ torí pé tàbá fẹ́ sọ̀rọ̀ ṣe ọkàn ìmánù ọlọ́dún àgbọ̀ àbí ìmánù yẹn táwọn yẹn áṣù ìmánù ṣètò bẹ́ẹ̀ láàbùkú tàbí ṣètò bẹ́ẹ̀ ṣètò gangan ni bẹ́sìsì tí mùsùlùmí fi yàtọ̀ sí kéde yá àti mùnáfìkì one mùsùlùmí sọ́dà kọ̀lọ́ ó bìí fọ́ ọlọ́run ọba tó lẹ́gbà tó bíjú bọ̀tán kan ó fún wá jẹ́ fọ́ọ̀dì Allah níbi títẹ̀lé ta ọlọ́run bóun ti kẹ́sẹ̀ mọ́ bóun ti mọ́ ti mìíràn wọ́n yóò ọlọ́run ọba rí pé dédé tó wà lọ́kàn rẹ̀ kódà kó máa ṣe nǹkan míì nípa dédé tó so òun ni á fi gbogbo ìmánì pátápátá gbogbo sí ọkàn pátápátá òun lẹ́sìn nígbà tọ́lọ́run bá sọ gbogbo nǹkan tá ọlọ́ni kù lẹ́yìn àbíọ́rọ̀ àti wọlé ojú ọ̀gbọ́n tó ń bá ṣùgbọ́n mọ́bí wà kẹ́ni àbíọ́rọ̀ àmàlà àmàlà bìlá ẹwà jẹ́ màá fi ọlọ́ni kù lá ìkà lẹ́bí na sọ́dà kú wọ́n kù lá níkà fúnmùn àwọn èèyàn ni wọ́n ṣòdodo pẹ̀lú ọlọ́ dàbí nǹkan tó wà lọ́kàn wọn náà ni wọ́n sọ kọ́dà bí wípẹ́sì bá wà lọ́kàn wọn náà wọ́n sọ òun làwọn sàábí abúlábùnú mọ́ ìsọ̀kí láti wà nílùú sallallahu alaihi wasallam kúnná na tákì ìbìsákọ̀ ìlànìsá ìlú ẹ̀rú mọ́ ń bà wá pé ká mọ́ tura alẹ̀ fáwọn ìyàwó wa pé àwọn ìyàwó tájọ wà ń lé tájọ ń sọ̀rọ̀ pé kọ́mọ́ pé ọlọ́run bá ti rí wa ká má dọ́dọ́ ànábì pé wọ́n ní wọ́lá na ìwọ sọ fún ìyàwó rẹ̀ pé kí ní ọ̀nà pé àwọn amọ̀mọ̀ táwọn yọ. pé nígbà táwọn ìwà kú tán àwọn afẹ́gbẹ́ ọlọ́run ò ní kò sí wà yìí so bí rí ọlọ́run yẹn ìmọ̀ fíìlì bọ́lọ́run ọba ariwo téèyàn ń ṣe yẹn kìí ṣe nǹkan kékeré ní ṣe nípa bẹ́ẹ̀ni yóò ṣe mọ́ hmm? òun lẹ́ẹ̀fì rí wípé àwọn tán bá ẹlẹ́fì rí pé nìsín despite bá fáwọn ansor in terms of ní bẹ̀rẹ̀ ní nọ́mbà wọ́n pọ̀ náà tọ́kọ́ bá tó wá bí àwọn mọ̀hájì lónìí lọ àbí lọ́wọ́ bẹ̀rẹ̀ àǹsọ́ ìlú kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn wọ́n sì pọ̀ nọ́mbà mọ̀ájù ló kéré àbí bọ̀ mọ̀ájù ló padà jọ ga wọn sẹ́mọ tó fà ohun tó fà ní pé iṣẹ́ rí lóòótọ́ ọlọ́run ọba ó sọ̀rọ̀ pa àwọn àǹsọ́ wọ́n sì ràn nábì lọ ṣùgbọ́n rìn ànábì lọ tán ràn ànábì lọ mọ̀náfìkì ọ̀dọ̀ wọn ló jáde ètò fà ní ilé iṣẹ́ rí káwọn ànábì ó pè

tó yẹ lẹ́sí lé kọ̀m̀pẹ́àrù ìmánìwá Abubakar àti Umaru àtàwọn tó sáwájú because èèyàn ńlá ńlá làwọn báyìí bíkà síláàmù sọ wọ́n dẹ̀yàn kékeré ni láwùjọ wọn lófin gbà lọ́nà fẹ́rẹ̀ àwọn àjò náà kọ́ ó ní àlẹ́ náà kókò ìlú ní ìyá rẹ̀ gbogbo àmúwàlẹ̀ wọ́n fi dúkìá wọn lẹ̀ wọ́n fi ìdí náà wọ́n wá jẹ́yàn kékeré so kò sí nípa àkúlẹ̀ bọ̀tí tabajẹ́ mọ̀ dín náà ẹ́ àwọn ń wò pé ta ní òun èlì tánàbí bá padà sí lágbára ó ṣe mìíràn kó sáà nínú so òun ni tí wọ́n bá ní sípò máa àwòrán ìyẹn ní tí wọ́n bá ṣe èyí ó tètè gbó èyí ó tètè ní dárọ́jà ẹ́ ọlọ́pàá bó sì kún yàn so àwọn ọmọ ń sọ dáadáa wọ́n mọ̀ sọ́kọ́ sí ń fi ìgbésílẹ̀ ìta àṣírí ìgbà ìlú jẹ́ ọlọ́ọ̀bá mi tẹ́lẹ̀ bá ti jẹ gbogbo dáadáa wa tán àwọn ọmọ ọ̀tọ̀ àfikú wà á tu àmàlẹ̀ pẹ̀lú bí kò lè ó lè pinlẹ̀ gbogbo iṣẹ́ ọkàn tàwa kúrò lẹ́fẹ́ sọ ni sọ́bùrù pé pé ìgbára lọ́lọ́ lẹ́fẹ́ sọ ni sọ́bùrù lẹ́fẹ́ sọ ni ṣukuru lẹ́fẹ́ sọ ni rídọ̀ lẹ́fẹ́ sọ ni kọjá lẹ́fẹ́ sọ ni alhaufu ni ó gbọ́dọ̀ jẹ́ wípé ilé ìkàtẹ́ èèyàn ń pè èèyàn Allah níbi ẹni sí wọ́n ní wàlápù sèpì tábà ló wọ́ọ̀dù sèpì nínú alkitabu wa sunna yòtáàmálù fi sítàtì màá ní ìtumọ̀ mẹ́fà ni wọ́n ń lò tí bá bá bá lábẹ́jà wà sọ́ọ́dẹ̀ tàbí àwọn nǹkan ìyẹn gbọ́dọ̀ máa wá kéèyàn ní sí níbi mẹ́fà tó ẹgbẹ́ yóò sì máa fi kẹ́kọ̀ọ́ téèyàn bá ti mọ̀ àwọn nǹkan yìí lè yóò mọ̀ bá fà á rather than kéèyàn máa bá nǹkan tó kan ẹlòmíì fà á ẹ́ ẹ́ dà kéèyàn máa bá nǹkan tó kan ẹlòmíì fà á. àkọ́kọ́ sídìkún fìlọ́wù sídìkún fìlọ́wù ìṣòdodo níbi nǹkan téèyàn sọ láti pé téèyàn bá kọ́ ńkọ́ ò ìtéèyàn bì lífù náà ló sọ ìtéèyàn ó ṣe náà ló sọ tó bá sọ pé ashhadu an la ilaha illa tó sọ báyìí kọ́ ẹ kó o ṣe bílẹ̀ ló ti sọ pé tó wà lọ́kàn rẹ̀ tó bá kọjá lọ tó bá sọ pé á ah, bẹ́ẹ̀ni ṣe wà yóò ánàmú ánàmú mìíràn kó o ṣe pé á o ṣe wà lọ́kàn rẹ̀ ló ti sọ tó bá sọ wípé ana sàlàfí yìí kó ṣe wípé tó méèlì náà ló bá gbé jáde hmm? tó bá sọ wípé ha ah, bẹ́ẹ̀ni ṣe wà yóò èmi tábù sí kò sọ bẹ́ẹ̀ kó ṣe wípé ó méèlì sẹ́tọ́nù tìlọ̀kọ̀wọ̀ nítorí yẹn sọ jáde kó ní sẹ́tọ́nù tó dé lónìí wọ́n fún yìí dẹ́ni kejì ṣé fún fèrè ẹ̀rọ dáti wà lọ́wọ́ iṣẹ́ tó fẹ́ ṣe bọ́lọ̀ intention tó fẹ́ fi ṣe nǹkan yẹn ṣé fi tẹ́jú àmì òun là ń pè ní ìsìlámù dàbí action wà òkè but nǹkan tó tájẹ́ẹ̀dì ẹ̀ fún ṣé simple wà mẹ́ ìtumọ̀ pé simple lè wà sílẹ̀ amẹ́lì kí simple mọ́ wà fi ẹ̀rọ bẹ́ẹ̀ tí action tó ṣe ní ṣe o get a right ọlọ́run bá ní kò ṣe but kìí sọ ọlọ́run bá lórí tẹ́lì pẹ̀lú ìyẹn lágbára ó lágbára kọ́lá bẹ̀rẹ̀ ṣe tọ́jú máa ń dàmú àwọn èèyàn jù tọ̀ ibi tó wá tó fi lágbára ò ní wípé gbogbo èèyàn náà ló fẹ́ fi hàn ẹlòmíì pípúrí ọlọ́run ló fún ṣe àkọ́kọ́ ní pípín àbá fẹ́yàn ìjọ ara rẹ̀ máa gbìyànjú kọ́kọ́ clear rẹ̀ náà pé wẹ́dà orí ṣe tó láì àbó orí ṣe tó láì wẹ́dà orí ṣe tó láì àbó orí ṣe tó láì mọ́gbé sọ́kàn pẹ́ nìkan ní òbọ̀ máa ṣe mẹ́tẹ̀ẹ́kẹ́ òyìn tó bí lọ́kàn rẹ̀ tó bá ń ó bẹ́ta kò ṣe mistake yọ́n tó kó ṣe mistake sí yóò kéré lẹ́gbẹ̀ẹ́ wípé o fẹ́fẹ́ nìkan rò kú bóyá o ráì ṣẹ́rí ní tó kálukú fẹ́ art ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ẹni tó jẹ́ operator ọ̀tọ̀ ẹni tó jẹ́ regulator iṣẹ́ ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹni tó jẹ́ player ọ̀tọ̀ ẹni tó jẹ́ spectator fún yàrá ti ṣiṣẹ́ kan mọ́dàmọ́ ara rẹ̀ gbogbo èyí lè àgbé ìdọ̀lú lónìí so mọ́ àmà ọgbọ́ àyìn wọn ò ní kàtọ́ fẹ́ fi ṣe kò wúlò ó lè àkíbẹ̀ òtún àwúlò fún ẹ ìgbé ẹ̀mí o ti wá sí ìdíje o ẹ̀rọ mo ti wá sí ìdíje kẹ mọ́wàá rò pé jọ́sọ mọ́wàá rò pé kóró kò kán ẹ̀kẹ́ mọ́wàá rò pé torí kí ó sọ́ọ̀ ò tó lágbára lórí ẹ̀ dẹ́nà àwọn àbá ti máa ti fẹ́ alimọ́bù ṣáàjọ́ ìmọ̀ ọlá sọ pé rídọ̀n náà ráyà tó ń la àkókò ìyọ́nà àwọn èèyàn góòlù pé o lè rí àti tó tó lè tíráfá ó ní tó tẹ kàtí lásán ní pé fàáfílì máa bẹ́ẹ̀ ní àkàwà láàrin wà tọ́lọ̀ ṣe yẹn ṣe ọlọ́wọ́ bọ̀ tẹ́ ká èèyàn ó ti pa ẹ̀ èyí torí kìí ṣe pé tó pé action right nìkan làwọn èèyàn fi dìsàdé pẹ̀lú ẹ̀ àwọn tó pé sọ́rọ̀ torí pé rọ́ǹdì ní action right àwọn èèyàn náà bẹ̀ ní èròpà tí wọ́n kí ẹ̀rọ wà láìyàn dáadáa ní kò wá sọ̀rọ̀ kó jẹ́ ya ìgbùgbé no torí dáadáa kò sí bó ti fẹ́ ṣe ibi ní ṣe wá ní tí ń ṣe kẹmọ́ ti wá rò pé wọ́n rò pọ̀ ẹ̀sẹ́sẹ́ láti ìdújá mi jàtàwọn ìdí ó rò pọ̀ ìwọ wà láti <laughs> ìwọ wà láti gẹ́gẹ́ lọ́wọ́ jòkó tí sórí ìdárí mẹ́wọ́n sọ fáwọn ìwé tọ́lù bá kọ kíníkà náà bá kọ kíníkà ó lè ní wọ́n fáwọn ètò bá ní kó <laughs> wà ń bẹ̀ fọ́nà kó jẹ́ mi fẹ́ẹ̀kì pé bóyí tí wọ́n tún parẹ́ àwọn ọ̀dọ̀ fún ọba ọgbà mo tún ti parẹ́ dà nínú òkè wàhálà rẹ̀ ọlọ́run kò bẹ́ẹ̀ náà tàbí òkè kò ní ṣe bẹ̀rẹ̀ torí tí ó kà ṣe lásán ni pé tó bá ti gbìyànjú ní dédé bó ṣe lágbára sá ní tí mo ìtẹ́ pẹ̀lú eléyìí tó bá ti ṣe tó bá ṣe mistake náà bá ní tàbí ó ní ó jẹ́ hátọ̀ òun ti bẹ́ẹ̀ kò ní jẹ́ mistake ní intention ó lè jẹ́ mistake ní action tó mistake ní action ẹ̀dá ń ṣe sọ yẹn ọlọ́ọ̀bù ní mú ọkùn inú ní kó mọ́ ṣe rẹ́rẹ́ dà kó ṣe pé wọ́n mọ̀ pé ìwò làwọn èèyàn ó lè agree pẹ̀lú tó bá rí ìyẹn ṣe tó bá fi lè jẹ́ kátọ̀ òun fìlì kọ́ ọlọ́ọ̀bù dànù kátọ̀ òun fìlì fìlì ẹnìkan kò lè bọ́ mẹ́ pé ó ṣe nǹkan kan ní ìsìnkú yóò jẹ́ mistake kò lè bọ́ mẹ́ tó mọ́jà para rẹ̀ kọjú ó lè ti ibi tó ti ṣe yẹn pé ìwọ ló gbìyànjú pé what is the best way

تبقى الصدق في القول بين الصدق في الإرادة والقصد هو very very important very very important pé sáàtì mo fẹ́ nǹkan yìí lọ kí ní ìdí ìdá ọlọ́run bá ní ká sí gbìyànjú ẹ̀ tó tó bá ti ṣe kọ́dà tẹ́lò ní ìrìnjú ah kọ̀ẹ́kẹ́ sí báyìí náà ó gbà ládàá wípé ìrọ́dà rẹ̀ dà owó náà wá ní lílo ìfẹ́ nìkan kọ̀ rẹ̀ ṣe because ìmọ̀ tí mo bá jura wọn lọ ẹ̀ẹ́dì tó jura wọn lọ ṣẹ́gbọ́n mi yé kékeré sí pé ìtumọ̀ ẹ̀rẹ́ ìfẹ́ tí wọ́n bá ti ní sẹ́ńtà tó dáa ó gbọ́dọ̀ kọ̀rẹ́tì ó ní kọ̀rẹ́tì ó wàá fààyè lẹ́sẹ̀ tí ó bá ó bá ti máa ṣe báyìí so orí kí rárá pé ìtumọ̀ pé ìmọ̀ ẹni yẹn àbí bàtúrọ̀ ẹni on the same issue ọlọ́jọ́ lọ. wọ́n ní ní problem bí káfọ́ ilé ibi kókó pé oní sẹ́kù kí rọ́dà tí dánù ní kò sí ṣe kò sí ṣe àwọn èèyàn ò tẹ́ òun òṣè wọn òṣè please àti ìsìnkọ́ fún yí ara pọ́blẹ́mù táwọn èèyàn ní ẹ̀sẹ́sẹ́lì mọ́nájú kàwárí ó ní pé kàwárí jù ní òun gbègbè sí ayé rẹ̀ lórí pé mistake àwọn ẹ̀lò fẹ́ ni lẹ́tí rí báwọn èèyàn ò sí àsànà tó dáadáa wọ́n bẹ̀rù kí àsànà tó yẹ mọ́ jẹ́ mistake tí tó bẹ̀rẹ̀ dá ló ti jẹ́ mistake kí ìrọ́dà ẹ bá ti wà ókè kò ní jẹ́ mistake náà yóò lẹ́sẹ̀ ní pé kó ń kálukú kàn ṣe gbìyànjú lẹ́kù ti gbìyànjú yẹn ní sẹ́pọ̀ sí ah, jẹ̀wò báyìí jẹ̀wò báyìí ẹ̀rí báyìí kìnnìkan báyìí iná àwọn tó fẹ́ ní ìṣèhàd láti lè ṣe náà wọ́n fi pé kábílẹ̀ ẹ̀kọ́ nígbà láti ṣe náà sọ pé kọ́dà sápá tó ṣe mistake á balada kan òun ni ibi tẹ́yà ń ṣe é sí ní kí ni sí àtìkù pèsè rọ́dátì wọ́n kọ́ ó pàtàkì ó pàtàkì ẹ̀yẹ wo wò ní ti báyìí kódà áta àwọn tó ti pé actions wọn tá a bá rí ní dédé standard wa mùnáfìkì láfẹ́ pé o ọlọ́run bó sì yóò sì kẹ̀kẹ́ wọn pẹ́ pé ìṣe mùnáfìkì torí pé ìrọ́dà wọn lọ́run tó lóòótọ́ hatibu na bilbata náà sàbí ànàbí sallọ́lọ́ àwọn mùsùlùmí wọ́n ní tríkì pẹ̀lú àwọn kèfèrí pé àmì jagun then àwọn tó bá wá látọ̀dọ̀ tí wá sọ́dọ̀ wa á dà wọn padà àwọn tó bá wá látọ̀dọ̀ tí ẹ̀yìn ò ní dà wọn padà ìtànsọ̀ ni so but later àwọn kèfèrí wá wọ́n tako covenanti sáàbí ti múra ogun hajjúkú náà bá sáà jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí tó lálàáfíà tó sì ní iman but ìjọba ènìyàn gbé òun náà pé ha anábìsọ̀lẹ̀ lè jẹ́ àwọn kèfèrí lógun ó wá sẹ́ndì lẹ́tà tú ẹ̀rú kan obìnrin pé kó mọ̀ mú lọ kó mọ̀ mú lọ kó náà lọ fọ́fá òkèbìrí pé ànábìbọ̀ ajáyín lógún

pé obìnrin kan wà lọ́nà báyìí ẹlé ẹlọ́wà wọn tí ma fẹ́ hátìkù ló ṣe ò ọlọ́kọ̀ọ́sọ́ wọn sọ fún wa pé mẹ́sẹ̀jì kan wà lọ́dọ̀ lágbàjáwá ẹ ẹlọ́lẹ̀ wà because tó bá ti lọ sọ fún àwọn kìfèrí kalẹ̀ tó lọ́dọ̀ ní wọ́n ti prepare fún àlàyé kò ní ṣeéṣe alẹ́ àti ìbẹ̀rù wa lọ lójú ọ̀nà mọ́ta wọn bómi nìyẹn wọ́n tú ara rẹ̀ bá rahimahullah imam bukhari imam bukhari ti báàbù pé báàbù wípé obìnrin tó jẹ́ zakalu bímọ a lè túrun rẹ̀ ká tú gbogbo ara rẹ̀ tàbátò mọ́sílá àbá mẹ́mẹ́ sọ̀rọ̀ bá wọ́n ní wọ́n fọwọ́ kóbìnrin gbà ọ̀rọ̀ fọwọ́ kóbìnrin rẹ̀ ànẹ́bí sọ wáyé àríwá kọlá rẹ̀ wọ́n tú gbogbo ó dì náà òní kiri ànẹ́bí ló ní lẹ́tà kan lọ́dọ̀ kò Hatib tó kọ lẹ́tà yìí o rọ́jò ló ń ṣe ìdàbàtọ̀ ọlọ́sọ̀rọ̀ bára ibi tí mo nà anybody tó bá lọ sógun bá dáre ó fẹ̀kẹ̀ tẹ sàbíjì state school rẹ̀ mọ́ àwa bọ̀ kò sí nǹkan tó gara sí pé kò lè ṣe mistake ká má mọ̀ wọn mistake to fail ṣẹ́ni mistake in ìrọ́dà wọ̀ ọ́sì tó bí tó fi fail lọ àwọn èèyàn fẹ́ máàkì fail ọlọ́run ló fẹ́ máàkì tó ń gbà tán wá rí hátìlì wa wọn abẹ́rẹ́ ní sọ̀sọ́lá padà ẹ̀rì wa ni àà ya hátì màá malaka alàmà sọ̀nà àti ní ètò òṣèlè ànábìbí ní tó ṣe kèfèrí ìwà kúrò wọn ni yá rọ̀ sílẹ̀ wọn ni orí tó mú mi ṣe ma fa'altuhu ibtidadan anji ṣe pé rí dàlú mi ṣe pé bá mọ̀ pé ìfẹ̀sìn ní máa islam náà fẹ̀sìn islam sọ̀kọ̀lọ̀ ọ̀kan tọ́ ṣe àfẹ́ after yìí islam ẹ̀rí justify nǹkan tó wà lọ́kẹ̀ but ó lọ tó gbọ́dá ṣe jẹ́ pé mo ṣe rí dà kéde ṣe wá islam sú mi kéde bó fẹ́ ṣe jàmá fáwọn mùsùlùmí ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ ṣe sórí gbogbo àwa táwa pẹ̀lú rẹ̀ ń bí báyìí tá a jẹ́ muhajirun abubakar ni omar ni osman àwọn àwọn èèyàn ńláńlá làwọn ní mọ́ta wọ́n lẹ́bí tó ń kó sọ́rọ̀ lè dà wọ́n lẹ́gbò yìí nìsìn lóòótọ́ ẹ̀sìn ọ̀pápọ̀ àbáwọn ẹbí wọ́n wo ẹbí papọ̀ pé ẹmọ́dé ìfọ́ bá tàbá pé ẹmọ́dọ̀dọ̀ àbúrò àbúrò pé ẹmọ́dọ̀dọ̀ àbúrò ọmọ èmi ò lẹ́bí èmi wà bọ́ nílé kù ìní mòró ọ̀nùmọ̀lùsákùn pé kùrẹ́ èmi wọ́n lẹ̀ ní máa kùrẹ́ sí ní ìlé tara wọn pé èmi ò nírú garanti yẹn àwọn lọ́tọ̀ wọ́n ní imani wọ́n tó ní garanti èmi ní imani nìkan sallallahu pe wasallam pé òun wá òpin ha tí amẹ́rìkẹ́ bá lọ lè bá àwọn kèfèrí jagun tó máa ti jẹ́rẹ́ ara tí kèfèrí ó ṣe náà ah, ní pé ajagun gbogbo na owó sọ́kọ́ ní mọ́jà àwọn so sọ́dà yìí tọ́tọ́ lẹ́fọ́ ọ̀rọ̀ múná ẹ má débi kí ní hátìbù òun lẹ́kùn ló fún aláṣìírí lòun fẹ́ ṣe ẹ̀sìn ó sì wà ní táàkì òun nípa ní ama

so kéèyàn ní hátọ́ òfin èyí ó sì kéré ju kó ní kíni kadibon sí ìrọ́dá tí wọ́n kàn pé ìtọ́lọ́wọ́n bá rí pa rẹ̀ lọ́kàn rẹ̀ pé fún òmìnira ló rọ́ǹk kódà kí aṣọ rẹ̀ ráì kò jámọ̀ kankan kí aṣọ rẹ̀ rọ́ǹk àmọ́ pé bá mọ̀ ń pa rẹ̀ ó ráì ọlọ́wọ́ bá yanjú yòókù yóò kọ̀ tó ìsìn ó lè pẹ́ àníjẹ́ ó sì ṣòro ló fún yín pé witness ló ṣe kìí ṣe pé ìmọ́ni rẹ̀ ló fẹ́ rẹ̀ ṣẹ́rájìdì ṣàkóbọ̀ sọ pọ̀ gẹ lórí ààrẹ ìwà gẹ lórí báwọ̀ ìlànà ṣe ìdàbàtà olùwàwó lọ bá dàbà ya Umar wa ma yudrika la'alla Allah tala ala ahli Badr fa qala ma shi'tum qad

ọlọ́run aláìmọ̀kan ni mí ọlọ́run ò bínú sí yìí àmọ́ kó ṣe pé nísìnyí òyìn ẹjú tọlọ́run ọwọ́ àyẹjú tàwọn ẹ̀dá ọlọ́run bá ní máa ń dàrẹ́ tọ̀ kàwọn ẹ̀dá ìwò dábò ọ̀dọ́ ò lè kò lè tó gbogbo náà kò lè ṣe ráìtì tí bá ń tẹ̀lé ọ ìwọ́n àti blọ́ọ̀kù owó rẹ̀ yóò sì héjì tó kéèkéé kò sọ̀rọ̀ ẹ̀rí kọ́ ẹ̀rí kọ́ bá ẹ̀rí iná gbà wọ́n wà tán bí ìṣẹ̀sìn wọn lórí ẹ̀kọ́ wọn ń pín ni ó ń bèèrè sí rẹ lórí pé lágbájọ́ fẹ́ràn rẹ níjọ́ bá ti bá nìkan jà ó bú ṣéèkì rẹ ó ń dáhùn náà pé kò ti ló bí dá yọkú ó ti wọlé ìgbọ́n òsìlè síkà yọkú báwọn kọ́nà àwọn èèyàn máa ṣe mistake àwọn èèyàn máa ṣe mistake so accept àníwá sọ pé ah bọ̀mọ́ yìí dìrí ṣé ìwò ìgbó lọ sí gbádà rẹ̀ ọlọ́run bá fẹ̀ kan ti nà ga wo àwọn tó gbádà oníkàmọ́ ṣe tó bá wọn òun ṣàforíjì kan ó sọ pé wọn ò ní ṣe mistake ṣùgbọ́n kọ́ wọn mú fún ọkùnrin mú wọn fún ẹ wàá béèrè pé kí ló fi mú wọn fún gun bádàbí ni pé ọlọ́run ọba ti rí ọkàn wọn lọ́sọ̀ gun bádàbí ọlọ́run ọba òfin hàn wọn kó wọn ràn wọn ṣe nọ́mbà wọn sì kéré kò jẹ́ kí mùnádì kankan lọ torí kí ẹsẹ̀ nǹkan tó fẹ̀ rọrùn bọ́ ọlọ́run ọba ti lóde wọn tó gbà tó lọ níbi ó fẹ̀ ti àfẹ́sọ̀ kan wọn bá àwọn eléyìí dà so kò wá sọ fún òní máa ṣe mistake so tá a bá ti sọ̀rọ̀ sí bí sẹ́kù ti pàtàkì وفي الفيل يعتبر جنسيتكم في الإرادة والقصد yes òun lẹ́tí máa ń rí tẹ́ ẹ̀ bá ń ka tíra ẹ̀dùn tẹ́ ní ẹ̀dùn kọ́jú mọ̀ sí àwọn àfa àti máa ń sọ̀rọ̀ nípa àwọn àfa mi wọ́n á sọ fún wọn wípé fàámà mọ̀nà ó lè mọ̀ nínú hù fàámà mọ̀nà ó lè mọ̀ nínú hù àna kọ́sídà hù mọ̀sáàbà àti rọ̀sùn gbogbo ẹni àfa àti ẹgbẹ́ pẹ̀lú tá mọ̀ ń parẹ́ àti tá kà á parẹ́ ilé ìjẹ́sẹ̀ lánàá ibì ni tó bá ṣe ní anna kọ́sìdàhù bó láti nà kọ́sìdà èèyàn òun ni pé nígbà tó wo tíra èèyàn èèyàn ti tíra mẹ́wàá mẹ́sàn-án lọ pẹ̀lú súnà ẹyọ kan ní mistake ó gbọ́dọ̀ fẹ́ ẹyọ kan dìtámì gbogbo gbọ́n ló fi sáà dènà tó bá bẹ́ sábò sí lókù because tí ẹ bá tí ẹ bá ti ní pátá ìtumọ̀ pé bìlíìfù kan pattern. pátá yẹn dúró So lókè correct kọ́sìdù àwọn àfáà àfáà máa ń lò láti fi treat àfáà ní kò ṣe mistake ìbọn ló ṣeré ìbọn ló ṣeré bá a ènìyàn tó bẹ́ẹ̀ dẹ̀sí ìwògbọ̀dọ̀ mọ̀ sàwélé pé àmọ́ at the same time ó ẹ má jẹ́ kí á jẹ́ pé mistake rẹ̀ ìbò ṣe tóbi tó wọ́n fún àfẹ́kẹ̀ wọ́n wà á treat mistake ọ̀hún ò ní pọ̀ òun ní mo sáré kọ́ọ̀sì kọ́ọ̀sì ni mo rí kọ́ọ̀sì ni kàwárí ìyọkó ẹgbọ́ gbogbo tí òkú lè ṣẹlẹ̀ àwọn sàábí àdìmọ́jú tọ́lọ́ ọba sọ tó fún wọn ní sọ̀ọ̀dẹ̀ fún ọlọ́rin mínà mọ́mìnì náà rìjálù sọ́dà fún ma áhàbìlọ́ náà mọ̀mìnì àwọn èèyàn ńláńlá bẹ tó pé in tí wọ́n sàdé òun fọ́lọ́ ọba wọn múṣẹ wàmínú hùn mọ̀kọ́dọ̀ lágbàwó ìbẹ̀ nù àwọn tó pé wọ́n ti kú wàmínú hùn mọ̀yàn sẹ́dí ìbẹ̀ náà sáré sí fún wọn wọn bá dàlú tàbílà fún òdẹ chẹ́ǹjì àbí òdàbà náà ṣe ọlọ́wọ́n bá ń sọ sọ́dà fún fẹ́ dà so kí ni wọn bá wá ṣe lẹ́yìn bàtà náà bí ikú tán ìwọ́n wá ní singular act yẹn náà fi define wọn kàwárí jù lónìí kọwàríjì lómi kọ́ òun ní àdẹ́sẹ̀sọ́ àgbọn ń lò níbi àwọn ìdájọ́ níjọ́ tó wá sọ fánàbí sọ̀sọ́là wípé ah, ànábì oníkàlọ̀ lè gba zakawa hallbun wọlídò fún wọn zaka pé kó yẹ wọ́ká ìwọ́ nípa kò fẹ́ràn ah, ah, ọlọ́ mélòó zaka fa ináwó kọ̀dà abasa àtúndàhù wà dùbà òfin sabilillah àwọn ẹṣin rẹ̀ àtàwọn aṣọ ogun rẹ̀ òun ló ní ó sì gbé kalẹ̀ kó ní ọ̀tọ̀ lọ mélòó wà zaka tí òun ṣe pé ẹni dà ń papọ̀ mẹ́rin tí ò sí náà á tí ọ̀sẹ̀ tó ti ṣe kọjá o ó sọ pé eléyìí onírídì ló ṣe ń ṣe nù níjọ́ tí ìbáṣepọ̀ kò ní kọ̀ǹsídà àṣà náà tòyìn àbí tí yẹn ti ṣe kọjá ní nǹkan tó fi define òun àtàkì kọ́sílẹ̀ yìí so tá a bá ti ń sọ mistake lè wà fẹ́ tó ní come to dada tí ó lè kàtà kò sọ pé kẹ́ ẹ má tìrìtì kàtà àmọ́ ẹ má fábùkù kan kọ́sílẹ̀ bẹ́ẹ̀ sì mọ kọ́sílẹ̀ náà lè fi àwọn nǹkan tó ti ṣe tó ní pátáǹtá òun ló ṣe lè kọ́dà wọ́n fẹ́ sá aládàá gan gbogbo sọ̀tà òhìdì ẹgbọ́ wọ́n ní wọ́n fẹ́ yìn ba ó ẹ̀sẹ̀pù ní tó sẹ́yìn náà ló fẹ́ dẹ́sì rú ah, ah. yes kọ̀wárìjù ló ní pé kẹ́ ẹ má máa fi ibi tó bá déyàn ti ṣe kọjá tó ṣò pattern life kẹmọ́ consider so asidku fil qawl lakọ́kọ́ then asidku fi máa fil iradati wal qasd so kí ni yóò máa ṣe anytime tó wákàtí fẹ́ ṣe nǹkan kan sáàtì tó àníyàn rẹ̀ ṣe mọ́ wà áfà pé tí yóò jẹ́ kápáwù lọ́dọ̀ ẹ̀dá àbí yẹ sọ̀wà ìyẹn ò lágbára lórí àmọ́ kí consider ṣe tó tó kọ́ àwọn padà jẹ́ kápáwù ọlọ́run tó fún ọ ládàá kọ́sì dáadáa òun ni ọ̀rọ̀ táà mọ́ ń sọ Abu Hanifa rahimahullah àgbàfá nígbà tó kú àwọn èèyàn wá rí ojú omi Allahu bi Abu Hanifa lọ́wọ́n ti pẹ̀lú ẹ̀ wọ́n ní gbàtọ́ra yìí wọ́n náà wọ́n ní ah, pé <laughs> ìmọ̀ àwọn èèmọ̀ àgbẹ̀yàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́gbẹ̀ ìmọ̀ká ọlọ́mọ bí ń wo pé ó ní mọ́ àbọ́bà fútíyà aláàlẹ̀ wá tó wá máa àfẹ́kì àwọn tó ń ṣe o tó ń gbàtà dọ́lọ́ apàdà bá àwọn mistéèkì

àwọn èèyàn sọ ń pa àmì máa láyà aláàbòlọ́bù mi ní ìtọ́lọ́ mọ̀ pé mi ò rí bẹ́ẹ̀ ọlọ́run pa ẹrú mi ó ti ṣe ó ti gba sùtá mọ́ra jù ó ṣàfọyé mi kẹ́lìmà ní pé ìtọ́lọ́ ọba máa ń pa ẹ̀ ó yàtọ̀ sí tí ẹ̀dá tó mọ̀ nípa kò sọ pé kí ẹ̀dá náà máa á ti pé láti kọ̀rẹ́ẹ̀tì mistake kẹ́lìmà máa bójú tó ní pé kí lọ́lọ́run ọba mọ̀ nípa àyàn èyí ò ní kókó kìí sí kókó fún àwọn èèyàn jọ wọ ẹgbọ́n sí mi ṣe sálábí tí gbogbo wọn bá wọ́n sálábí ni ọ tọ́lọ̀ bá wọ́n pé ìṣe sálábí ìṣe sálábí ó tọ́ ah, bí ẹbí lágbájá iná ìdí introduce wọ́n mọ̀ fún tẹ́síyà tó kọ́lá ṣe kìíní kan sọ̀rọ̀ gbogbo ṣe kìí tó wí ọ̀dọ̀ ti wá ní ọ̀dọ̀ wa ló ti wúlò kìí lọ́dọ̀ ọlọ́ ìwọ́dà ti sì bọ́lọ̀ ọ̀bá fẹ́ gbogbo wọn ọba sọ̀rọ̀ mi kí lọ́lọ́ padà ṣe ó ní pé gbogbo táwọn sálásì kan náà wọn sálásì wa tán sọ fàbọ́ hàní sánsọ lẹ́yìn àṣẹ nígbà tí ó fi ibi two hundred years ẹnìkan kan tó bẹ̀ kó sọ ọlọ́run bá ti pé kí ẹ̀rọ ọ̀dọ̀ rẹ̀ ó dín ẹ̀ dáadáa ó ti wá pa epo lọ́kọ̀ àwọn èèyàn ẹ̀yìn ọ̀tọ́ bẹ́ẹ̀ sọ́kàn ẹ̀rú ń bà ẹ́ bẹ́ẹ̀ bá bí àwọn àfáà lórí kẹ́ dákò ó bá àwọn sáńtà kan pàdé àníbà kí ni sẹ́kò òtún ìwọ̀n náà nǹkan báyìí wọ́n mọ̀ wá láì fún wọ́n sẹ́ni kó gbọ́dọ̀ kékeré yìí dàmú dàmú ara wa kékeré ìwọ tó bá ti mójú lẹ́yìn ọlọ́mọ bí ó ti ṣe pé sórí ìwọ tó bá ti ń parọ́ yóò máa máa kírètì sí nǹkan tó padà sóò pé rọ́lù wa kí wọ́n máa sọ ọ̀fẹ́ tó bá bìlì fún méjì ní kò nínú kò dákẹ́ ọgbọ́n tó bá sọ pé nǹkan tí ò sí lọ́kàn rẹ̀ ló fẹ́ pọ̀ kọ́tò bìlì dákẹ́ àdúgbò sọ tó bá yí ọ ìbọn fẹ́ ṣe rọ́dù náà òun náà lẹ́tọ̀ ọ̀rọ̀ bí because òun náà fíìm wípé mistake ni so wáyé ó sọ rọ́bù fún kò dálẹ́bù jẹ lọ́dọ̀ náà gbogbo yìí òun kàn sọ gbogbo àdàwà yá tán sọ ọlọ́run wa kọ ẹni tó ṣe àrọ́dù wẹ́lmọ̀ lórí <laughs> yóò wá kọ kún wọn pa kọ pé tẹwàá ju wàhálà wa wà nítorí tó ṣe rọ́bù náà kọ òun náà fún sàgbákò mi ni o ṣe tó ń kí eke kìí ṣe pé tó fẹ́ ń bọ̀ ọjà tó fi sọ wàhálà tó ní náà bí wọ́n ṣe ń bá ṣe gbọ́dọ̀ àgbákò ni ha ìtàgbàgbé tó kèrè pé tó pọ́kùn yìí ní fi màṣúrù tó búlọ́ọ̀kù báyìí ni mo fẹ́ fi ṣọ̀rọ̀ wàhálà ó gbọ́dọ̀ márùn tó kìí ṣe nǹkan kékeré bọ́lá wọ́n ti bá wípé yóò bá kódà wọ́n fẹ́ takò bídà ní àwọn tako mistake kan nǹkan méjì ní kò máa sọ bídà kófòrò ṣírípù máa sí ẹ̀ṣẹ̀ zina mímọ̀ tí gbogbo àti pàtàdì ní wọ́n àbí pàtàdì ìbànkanjẹ́ àbí kéèyàn kọ̀ rẹ̀ kéèyàn náà ìmọ̀ ń gbéyàn sí pòsíṣàn péyàn ga olóhùn because nígbà tó bá dáa ṣẹ́kì ní wà láì 50 years wọ́n ti study tẹ́kẹ́ sọ́kọ́ tó rí pé 2 years náà ní kí wá pé alhamdulillah fàtàwà fàtàwà pé kò mọ́ kankan sọ́kọ́ tí ó ti ó ti bí ọ̀fí tajúlọ àgá tó ti fún lẹ́bù tó wá ní ẹni tó ń bá fẹ́ correct facade òun náà gbọdọ̀ ní ìrọ́ dátìlì olú fasadi ìbàjẹ́ lálá afẹ́ sákú ìwọ́n náà fún gbọdọ̀ ṣe pẹ̀lú intention olú pé professor jùlọ jùlọ lé lórí tọ̀ sẹ́pọ̀ tó tẹ́ ìbá ti gbé gíràgà ló tó gbé ẹ̀dá ẹ̀díkẹ̀rẹ̀ yìí lè gbọ́ sí ìnígbà ládá mélé ẹni tí ò bá tún òlúwù lọ́kàn rẹ̀ kóhùn sí èmi òlúwù lè níbẹ̀ ti sí pé ẹlá ìwé ní kó kẹmọ́tò kó bára ìbò àwọn tí wọ́n ní làwọn sọ pé ní sí wọn ò ní intention ológun wọn ò sì ní intention fasad ẹni tó fẹ́ correct ẹlòmíì ẹni tó fẹ́ ṣe rọ́dù fẹ́ lòmíì ẹni tó fẹ́ alámùbí màrú ẹni tó fẹ́ náà lùkà ó ti gbéra ẹ̀sìn lẹ́fù ológun ó gbọ́dọ̀ yóò kókó bá ẹ̀ nípa kìí ṣe ológun kankan pé kọ́dà gan bí ìbáṣe ológun náà bí ṣe ni ara rẹ̀ gbà òun ni kó mọ̀ tó dé bẹ̀ mọ́ ìwọ máa ṣe jọ sílẹ̀ wọ́n ló fírí jù tó tún wá nẹrùn tó bá ti nẹrùn ní táwọn ń ṣe àgbákò ní jójó tí wọ́n bẹ̀ ní wọ́n já kò sí tàbí pé máìkì ta rẹ̀ tán tí ò ní wọ́n gbá ọkọ̀ ah, nígbà rí láì ráì tí sì tún sọ jù bá ní. iṣẹ́ gbogbo kò sí tàbí tó ṣe dájú òṣèlú ìwọ́n tọ́lọ́ sì ti kẹ́ tó ṣe ń bẹ́ wọ́n tún wá wọ ah, o àbí kò ní ṣe èyí náà fẹ́ ara kọ̀ wá nílùú Islam náà ni wọ́n náà fi sọ àìsàn fún àwọn bàbá wo ìfẹ́ fat ẹ̀dá fẹ́ bí wọn ìwé sì máa lọ jẹ́jẹ́ so títú ẹlẹ́ẹ̀kejì òun ni títún fi èrò ọjà ti wà kọ́ títún fi kọ́wé then títún fi èrò ọjà ti wà kọ́ lọ́pọ̀lọpọ̀ gbà insha Allah tálà yìí bá débẹ̀ táwọn sálàfù wa bá fẹ́ sọ ìtújọ́ ń bíbíà wọ́n máa ń lo mọ́

so bọ́ọ̀lù yóò ṣe mistake lè yóò ṣe mistake lè yóò rànà ó mẹ́sẹ̀ áṣìlù kan ló ní ní líìdì sí mistake pọ̀ ní òṣèré kọ́mpì ẹlẹ́ rí èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ sájọ ṣe mistake kankan àti òṣèlétí kan bá kan ẹ torí pé wọ́n mọ ọ̀sẹ̀ ilé ìta lápájá ló sílé lápájá ló sílé lápájá ló sílé lápájá ló sílé wọ́n kọ̀ rẹ̀ tó mistake so mistake ẹlẹ́kejì lẹ́ẹ̀lẹ́kẹta ni state phone fìlà áàtùn sẹ́kọ́n fìlàásì èyàn lè mọ̀ nǹkan kójò lòrò èyàn lè ní ìfẹ́ṣàn dáadáa bọ́ ẹni yóò ní tàbíṣà àti ṣe ìdìbọ̀ witness wa ibi kò ìpínlẹ̀ ìṣẹ̀wọ̀n lè sọ mẹ́rin bá ń ọ̀láhì mẹ́rin bá ti ṣe àmọ̀ lẹ́yìn tí wọ́n àwọn kò ṣẹlẹ̀ òun ló wà sí ìfẹ́ pẹ̀lú ọlọ́run pé pẹ̀lú seriousness seriousness because téèyàn bá ní invention kan ọ̀kan ó tún kéèyàn tún wà serious nípa ṣíṣe àwọn èèyàn pọ̀ dáadáa tí wọ́n mọ̀ pé education wà important but kì í ṣe gbogbo kálukú náà ní méjì effort tí ó jọ pẹ̀lú confusion kí náà tún lè ṣe fún flag mo fẹ́ ha quran ni mo fẹ́ quran ni mo fẹ́ kọ́mọ̀ ni mo fẹ́ ṣe nǹkan pé pé ti ń sọ náà kọ́ wá sí ní ń kìí ti tó mú fẹ́ sọ ẹ bá wò Allahu alam láwùjọ wa láwọn èèyàn tó máa ń sọ fáwọn fẹ́ wá mọ̀ wọ́n lè ní intention dáadáa ṣùgbọ́n wọn ò serious èmi ò serious kò ní sílíkò fìlànà kọ́dẹ̀ ẹlùmí ìsìnkú ìgbìyànjú tí kù bá a ṣe dìbò àwùjọ fáwọn èèyàn àwa náà púṣì àwọn èèyàn sí nìfà nígbà yẹn ẹ mọ̀ yìí ká fi actions wa púṣì àwọn èèyàn sí nìfà àwọn kan bẹ káwọn èèyàn fẹ́ ṣe tí kì bá ṣe haram ẹ mọ̀ lè mọ́ lórí ẹ̀ kan ṣe torí tó bá ti rí wípé ẹ bá ti le ó mọ̀ pé gbogbo yìí tó bá sọ pé gbogbo tó fẹ́ ṣe nù kì í ṣe haram yóò wá sọ tẹ́yìn fẹ́ gbọ́ kìí ṣe haramu ní kéèyàn travel láti gbà kó lọ sí China nítorí ìjẹun

mo fẹ́ ṣe ríhlà ìgbẹ̀lẹ̀ ń lè jẹ́ kó máa ṣe lè bá fún ẹ máa gbọ́dọ̀ yóò jẹ́ òun wọ́n tó wíjọba ní sọ̀tọ́ lábọ̀ ibi tẹ́ ẹ̀mọ́ ní kó òun lọ ní tẹ́sàn ó ti jẹun tí yà ó ti jẹun náà ní sọ́lábọ̀ ní tẹ́ máa sọ ẹ̀yìn lọ sí ìta kó lọ lè gbé kó lọ ta iṣẹ́ ìmọ̀ ń dá kọ̀ pé wọ́n sì mọ̀ pé ẹni ah, òun ò ní lọ lè Dubai ló ń bẹ̀ lọ àbí kọ́tọ́ tóun lépo tó lówó ó ti láti sọ́tọ̀ máa sọ pé Dubai ló ń lọ àfa olówó Dubai wọ́n sọ pé àbá yóò wà ní no tó ti máa dégbò àmọ́ wá cross wọ́n fẹ́ sọ́n tẹ́lẹ̀ gbọ́ ni tàbí ẹ̀tẹ̀ fìtínẹ̀ ah, ẹ̀yẹ́lẹ́ fìtínẹ̀ kí náà fìtínẹ̀ fún ẹ̀tún kẹ́lẹ̀ bọ́lọ̀ ṣe túlẹ̀ àwọn kan já àpá àwọn kan jò lówó àwọn kan jẹ́ kí nìkan ẹ̀kà dá dé ẹ̀dẹ́gbọ̀ nípa ọ̀nà àgbà yẹn tó bá fẹ́ gbọ́dọ̀ wọ́n sọ fún ọ ní ọba ti dé dùbà é sáà ṣe kóhùn débẹ̀ rẹ̀ tó bá ti wá dé dùbà ẹ mọ̀ á pè níbi iṣẹ́ tí wá cross tó làwọn ń tètè wò kiri àwọn ìṣe ìbà lọ kí ẹ sọ lóṣà ẹ̀sọ́ ó fẹ́ lọ tó ní téèyàn lọ fún un ọwá ni ó ti mọ̀ gbọ́dọ̀ bá sọ bá nǹkan ọ̀rìn kí ló ń lọ fún àgbà náà mo fẹ́ lọ jẹ́ aláṣà àwọn afá ṣé nígbà tí wọ́n gba físà àṣìṣe ẹni tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gan ẹ̀ tí ò sì gan àfá mi lórí jẹ́ aláṣà náà fọwọ́ olùgbọ̀rọ̀ wá ní owó gbogbo kọlọgbọ̀rọ̀ jíjẹ́ ọwá ṣiṣẹ́ lọ́nà mẹ́ta ọ̀nà mẹ́rin ó ti kú ọ̀gbìn ó ìrẹ̀ èrò nìkan lórí lẹ́yìn oṣù mẹ́fà wọn ni àbó òní ìmẹ́sì tí wọ́n sọ pé ìmọ̀lá àwọn bídí àlọ́wà ríra ẹ̀ ẹ̀yìn náà bẹ́ẹ̀ náà tó kò bá kò sí nǹkan tó rọrùn bí èèyàn ṣe rí hílà fún lẹ́tọ́ lábẹ́ máa ṣùgbọ́n ètò ẹ̀fáwọn èèyàn fáwọn èèyàn lẹ kó kálukú lè tò dúdú pẹ̀lú ọlọ́kan lójú ẹ má bọ̀ kàn wọ́n jẹ ọlọ́run bá sọ nígbà tó ọlọ́run bá fẹ́ sọ fún àwọn nǹkan tá ṣe ọlọ́run ní inna rabbaka ya'lamu annaka taqumu adna min thuluthayi al-layli wa nisfahu wa thuluthahu wa ta'ifatun min alladhina ma'ak ẹ wallahu yuqaddiru al-layla wa an-nahar ááyà tí ń sọ̀rọ̀ ń pa kọ́lọ́run ọmọ òṣè tí àmúlé lọ́nà yẹn ọlọ́run tó bá tóun fi sí lọ́nà yẹn fún yín tóun fipá sùn kankan ló ń kọ̀ síra àlímà anka yakunu minkum marda wọ́n mọ̀ fáwọn kan bẹ tó jà láàárẹ̀ nù وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وما فاهم كما تان صاب تان وو كاكiri àwọn jẹun káàkiri ó ti ṣe wàhálà ó ti rẹ̀ kí tó wá ní kí yàmúlẹ̀ jọ́ra ẹ̀ gbọ́dá wọ́n náà sàmú yìí وآخرون يقاتلون في سبيل الله àwọn kadọ́ kan ṣe jihad jẹ́ wọ́n ti mú bìkà tó dáa lọ́wọ́ má fi jẹ́ kí n tó ṣe lọ́rùn yẹn ẹni tó bá sì yẹn tó tún ní ẹnájì kó fi kún fúnra tọ́lọ́run ọba àlùkòtò bí àbífọ́ rẹ̀ àwọn àfa yòókù sọ pé ọlọ́run ọba fi ẹni tí ń wájẹ ìmú àtẹni ti jihad ó fi wọn papọ̀ ju àyà ìkí ló dé tẹ̀yìn blọ́ọ̀kì ẹ blọ́ọ̀kì ẹ̀sìn iwájú kó máa parọ́ fún yín ìbátẹ́ ibi tí wọ́n ti dùkó bá tó dáwà lálẹ̀ sí òní pé ṣe ìtẹ́yìn bá sọ fún yín pé intention tọ́lábìlẹ̀ nù ń fi lọ ó débẹ̀ kò sí tọ́lábìlẹ̀ nù kankan sẹ́mọ́tẹ́sì fún yín òun náà yóò wá claim rọ tó bá dé nù ó lè ní ajá lásà ṣe ìkíní kan alkankọ́rí àwọn jẹ́ yóò máa dátà máa ṣe ìkankan tí èbí ìrìn bóyá kẹfẹ́ ìkíní kan ọ̀la àwọn ah, ah, ọ̀fẹ́ bá ti dé àwọn èèyàn gbọ́n kan nínú yìí tó yẹ kò mọ̀ nǹkan kan àmọ́ tún ní jẹ́ fóun fẹ́ lọ já lásà ní ẹ̀yìn náà lè ti kó bá ẹ̀yìn lè kó bá tó bẹ́ẹ̀ bá fẹ́ lọ kó jẹ ẹ̀mú jẹ́ kò sí nǹkan tó bá jùlẹ̀ halal so faithful fil azm n tẹ́yìn bá fi kí bí determination ẹ̀ nǹkan kéèyàn wá sí ìṣẹ́ ìgbà kó ti pé okùn máa ní pé leave service sí hmm? òun lẹ́gbẹ́ bá nàìjíríà sọ́lá nínú àdúrà rẹ̀ allahumma inni a'udhu bika min al-ajzi wal kasal ẹnu kọ́ yìí bàṣẹ́ ọlọ́sọ̀ tó dága nípa kárù ẹwọ ajá kàtà ètí bí ajá òun ni adamul kudra nǹkan wù ní ṣe bọ̀ ní lágbára ẹ̀ ẹgbẹ́ mi àlá ó wù mí kí n lọ yunifásitì ṣùgbọ́n kí n lówó ẹ̀ hmm? adùn dàbí oní ìrọ́ọ́dà ṣùgbọ́n òní fúdúrọ̀ ẹgbọ́n oní intention ṣùgbọ́n òní agbára òní mi castle laziness ni pé oní mi ṣùgbọ́n òní ìrọ́ọ́dà ó oh, serious pẹ̀lú azú ìgbà wọlé wà sí pé ẹ ah, lọ́tẹ̀ẹ́ tó ti fún dọ́là ẹ́ ìtumọ̀ pé ó ní mí ó ní àjò méjèèjì ànábì ń tọrọ ìsọ́bẹ̀ èèyàn lè ní kódúrà ó ní mí kó ní pọ́blẹ́mù kàtà òròjú èèyàn lè má ní mí kó ní ìrọ́dà pẹ̀lú yóò lè za àjò fún náà níbi kankan sí náà òun lẹ́ẹ̀kì rí wípé àwọn ànábì ọlọ́run ọba tó ti àwọn kan dúró nǹkan tó sọ́nà tó ń wàhálà gan-an táwọn fẹ́ ara wọn kan jèrè wọ́n fi gan là ń wọ́n fẹ́ ròyìn àwọn ọlọ́run ó sì kan méjì wọn náà gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run wọ́n kúrẹ́ Ibrahim wa wọ́lápù sọ ọ̀rọ̀ àwọn ẹrú wa fún Ibrahim Isaac àti Yakub àwọn wọ̀nyí ó lè àìdí kó wà tòròfìlà àmàlú wọ́n lágbára àti ṣiṣẹ́ wọ́lápù wọ́n sì lérí náà kí ni ìtumẹ̀ ìtumẹ̀ ní pé àwọn àkànbẹ̀tọ́ fi ń sì bí i àtìǹkà àti ẹgbẹ́ àwọn analysis for Nigeria gbogbo problem Nigeria ni wọ́n lè diagnose ẹ̀fà ayé sílẹ̀ nígbà sí orílẹ̀ ìdàdà ní ọpọlọ tí ẹnìkan ló pé lè ṣe gẹ́gẹ́ ọ̀fún tí ẹ̀ á sọ pé òun lè ní afro then àwọn kan lọ́tọ́ pé sí àwọn dìadúà wọ́n lè ṣe àwọn ní that determination just tell me what is to be done ò push it

àkàlà ah, pé àwọn ogun fìtí kó wà tó fìlà amẹ́lì anybody tọ́nà bá ti kẹ́pẹ́ kó wà tó fìlà amẹ́lì bá ní ẹ má tó fi tíọ́rì kó bá a mọ́ ẹjọ́ kó mẹ́sì amẹ́lì náà ni wọ́n gbé fún àwọn kan mẹ́tẹ̀ báwo láàrin wa kẹ́ẹ̀kan sáà tó tẹ́sí project kan ẹ̀sà àti sọ́tẹ́ tẹ́sí àwọn good at execution ẹ má máa lọ lè kó nǹkan tí ó pa kìnnìyàn mọ́ wọn lára wọ́n ni ṣe rí àwọn bídà mẹ́ta ni wọ́n ẹ̀wọ́n fún ìkílẹ̀ bẹ́ká ṣe gẹ́gẹ́ <laughs> òun nínú òfin ní tẹ́ẹ̀sì mọ́ pé ìkílẹ̀ lẹ́sí ń jà aṣọ́ lòun fòdù sí mẹ́ta láti kí bídà rẹ̀ sí kápá wọ́n ni àbíká tó fún olóṣà ti sọ fún ẹsẹ̀ òun ò lé sí gbọ́rọ̀ púpọ̀ ṣíṣe ni kò rájè ṣíṣe ẹ̀sọ́ bá nìkan púpọ̀ ẹ̀fẹ́ gbẹ́sà rẹ̀ fi sí yóò bá sọ́lẹ̀ yóò bẹ̀ pé ní ṣíkágbẹ́ ó wá gbé ìdògbó ó ṣe ń sọ níta àwọn ọ̀rọ̀ àgbẹ̀ sílẹ̀ ìbí báyìí nílẹ̀ ìbẹ̀rẹ̀ ṣe ń ṣe ẹ gbọ́dọ̀ ọdún ìyẹn ti wúlò dáadáa ẹ̀kàn bá ti ń jẹ́ wọn lára ni ẹ sọ pé amàlì lọ́lọ́run bá fi kẹ́ àmọ́ ìbẹ̀rẹ̀ máa ti sí yóò ṣe dáadáa tó ń bọ́lọ̀ dáadáa yóò lágbà àwọn kan bẹ̀ pé tọ́lọ́run bá kẹ́ wọn sí òlè pé káwọn wu ẹ́ absorb ti wọn táwọn pé báyìí báyìí báyìí wọn ò ní strength púpọ̀ hmm? àwọn kan lẹ́gbẹ̀ẹ́ náà bá fún méjèèjì àwọn tí wọ́n fún méjèèjì lábájá àwọn lẹ́gbẹ̀ẹ́ nínú àwọn àlùmọ̀ wọn máa ń kéré so now ibi tó kálukú bá ti wá fẹ́ ṣe òun láti mọ gbọ́ husband wòlí rọ́dí ọba ọ̀hánà tàbí àgbà gbogbo alámọ̀ nǹkan tí Saifullah lọ́sùlà náà bí fi da ọlọ́run ìtumọ̀ pé ẹ̀ka àti sọ pé fáwọn eléyìí ti sọ fún pípa lójú ọ̀nà tọ́lọ́n tágbàládá fáà ti sọ ká máa yanjú ẹ̀ lọ. wọ́n lẹ́yìn àwọn ìṣẹ̀fẹ́ àwọn akó abúrò pẹ̀lú ọ̀kan sínú mùsàlám ó ṣe tẹ́lẹ̀ àgbàgbà pẹ̀lú fàtọ́ ìlú fún ìgbà ló ti máa fàrí lọ. kálùmù wà lè dùn wá ní kó ní ìdì ọmọ léèdì wọn ní ìkòrán àbí yóò mú ó lè mú àyà mẹ́ta pẹ́pẹ́ àdámù yóò jẹ́ ọmọ ayá méjì gbọ́dọ̀ àzápò dájọ́ oúnjẹ pé kó sàtẹ̀ ní pé mẹ́wàá kan kákẹ́rùn fún ọwá kẹrùn tán wá ní ẹjọ́mọ̀ gbogbo wá kúrò ní ojú ẹgbà kọwọ́rọ̀ ọ̀rọ̀ ṣàbẹ́là nílẹ̀ jìhá à ń tọrọ àti kẹkẹrẹ mẹ́lùkọ́ jìhá dòjé ká kùrọ̀ á lè jẹ́ kí ń ìyẹn wo àwọn èèyàn àwọn èèyàn wúlò wọ́n sẹ̀kàn fẹ́ ṣe tọ́lọ́m abẹ́ ẹ̀gbọ́n tẹ́ fẹ́ gbé fún wọn ẹ̀gbọ́n tẹ́ fẹ́ gbé fún wọn ẹ wá kó gbogbo ọjọ́ ẹ wá fún wọn lásán àmì ìtẹ̀yọ̀ kan náà àsámẹ́tẹ̀ wọn gbé fún wọn nígbà pé tí ò gbẹ̀gbẹ̀ àrí báyìí a ní ẹ̀sọ́ bówó ṣe jáde náà ló mọ̀ yìí gan gbogbo ọ̀rọ̀ òfin ẹ̀yẹ gbèsè owó fọ́ ọ̀gbà tí kò tí kan náà ni àlọ́ aláwọ̀ sọ lọ́wọ́ pé àlọ́ aláwọ̀ yìí so al-azl kí a fi sidkun fil mada fil azl then ẹlẹ́ẹ̀kẹrin sidkun fil wafa bil azl ìyẹn ti ní determination tó fẹ́ ṣe nǹkan tán kọ́dọ̀ ti bẹ̀rẹ̀ ṣùtàwà kan ṣùtàwà kan lóye pé kó o tún lè ní endurance wípé o ti má dé òun pẹ̀lú ọlọ́run kó o mú un ṣe because lóòótọ́ èyàn lè ní ìrọ́dà kò sí pé gbà tó bá wọnú táàkì tán ló gbà pé ah ọ̀la mo ṣàdéhùn yìí ṣe o <laughs> ah, ọ̀gbẹ́ ah, ah, báyìí ni o because ẹni tó pọ̀lọpọ̀ máa ń gbé sórí ò ní pé èyàn máa ń gbé bá tó bá ní ṣe dáadáa sùtá ò ní kan ẹni tí ṣe dáadáa náà sùtá máa ń tún ọlọ́mọ mọ̀ fi sùtá sí ni láti tẹ́sí ìkìláàsì ṣá ebi ni mo ń gbé gbogbo ọ̀nà ọmọ sáà sí láti jọ ẹ̀yẹ tẹ̀wọ́ fẹ́sẹ̀ tún ṣe ẹ̀ ìyí òun ìwé náà gbẹ̀rẹ̀ òun gbà sùn ká yes wọn lànà ìfẹ́ fúlàn fi sọ wípé alimọ́mọ́ alẹ́dẹ̀ yọkọ́lẹ́kù náà sà wàyà bírù àlà àdáhùn khairu min alladhi la yukhalifuhum wala yasla mo mi ní kó rí lé pẹ̀lú àwọn èèyàn tí wọ́n á ní sùn lórí sùn táwọn because ẹni tẹ́yẹ̀ bá wo tù kágbà mi ìrìnlẹ́sìn lọ́dọ̀ ìrìnlẹ́sìn lọ́dọ̀ bá kó ní sọ́wọ́lá ẹni ẹwọ́wọ́ ẹwọ́rú ẹwọ́rú mọ́kànlẹ́kẹ̀ẹ́kàwọ́ situation tó rí lè pọ̀sọ̀lẹ́ èdè tó wà ń jàm irú kéèsì kan ní kìníkà technical juice náà ṣẹlẹ̀ yìí ẹwù mọ́sí rọ́ fún bí pé sọ́kẹ́ ìrùfà àà ní sáàfù nàìjíríà wọn láyé mi because you people kó yẹ kẹ́ ẹ máa yìn mí ní láàrùn wọ́n láti mo ṣe èyí tí mo ṣe dáadáa mi fẹ́ hùn bẹ́ẹ̀kọ́ ò bẹ́ẹ̀kọ́ ò àtẹni tó láti ní ẹ̀dáadá kò sọ pé kí káwọn èèyàn bú máa pẹ̀lú sí láò kódà tó fi kan ànábì sallallahu alaihi wasallam tó lè tànábì pé wọ́n ní àlágbájá ah, èèyàn dáadáa ni pé wọ́n sì máa hùn wọ́n sì sùn dáfà ah, ah, But sùn dáa anábì máa ń tọrẹ àwọn èèyàn sọ̀rọ̀ máa ń tọrẹ anábì orí sì fẹ́ káfí òsì táhùn káwọn ni tọ́ táwọn èèyàn bá wa bí nǹkan bá ti wá náà ló dé fún wọn ẹlòmíì wá anábì Tori fi ní ọ̀ndẹ́ ma torí rẹ̀ àwọn èèyàn máa wá ń tájẹ́ pàwọn fẹ́ fànábì ní ẹ̀bùn torí wọn fànábì lẹ́mú àkókò fún ìyàn tán àwọn èèyàn tó ṣe pé àwọn nílà káàrí àwọn gbọ́n àwọn ọmọ ìyà nẹ́bí àwọn wà àwọn kan tó ṣe pé nìsín aró oko làwọn àwọn náà wà lárúbá oko kan wá dọ́dọ̀ ànábí ọwá fánàbí lẹ́bù bí ká in place of that ọwá ló kéré ẹgbọ́n mẹ́fà lànábí fún ẹyọ kan ló bá mi bí mẹ́fà bọ̀tú kó kọ̀ọ̀pá mi bẹ́ẹ̀ nǹkan lọ́ndrẹ́d òun ti tájẹ́ ìpè tí mo bá ti fún ọ hundred náà lówó rẹ sí bọ̀tú dídé tó wà lẹ́yìn àgbẹ̀fún mẹ́fà ah, ó wá bídú pé mẹ́fà tẹ̀lé ẹyọ kan ha àárín ìwà ni a ah, ọ̀dà pé kẹ́ dé lakọ́dọ̀ hamamtu allah akbala hadiyatan illa min qurashiyyin aw ansariyyin aw dawsiyyin nísìn báyìí kìí ṣe anybody ní ma gba ẹ̀bùn lọ́dọ̀ rẹ̀ ẹni tó jẹ́ kúràṣí tí ó mọ yìí ni tí ó mọ̀ pé ẹni tó bá fẹ́ràn ní nǹkan ẹyọ kan ní máa fún mẹ́fà ó ti ṣe tó tó bá ti ń bọ̀ wákì bá ti mọ̀ rí èrè gbẹ́gun o sùtánà ló dé rẹ̀ so ara ibi tí síbìkù ti máa ń wá ni pé fìlìwà fa ìgbìlá àbù ó fẹ́ pọ̀ fíìlì nǹkan tó dìtánì láti ṣe yẹn sùtọ́ wàá bọ́ bẹ̀ tó àbá mi ò ṣe mọ́ síbìkù gbọ́dọ̀ wà bá á náà bẹ́ẹ̀ ẹ bá sì ìrántí gbogbo àná làkà bí sí kálẹ̀ ìṣùgbọ́n ó bá ti kan ọ̀rọ̀ pátìsì ẹ̀ àtà ni ẹ̀ńtọ́ yẹ kí gbogbo mùsùlùmí máa ṣe kìtàbù kọ̀ọ̀lù láti ń kà dàbí kìtàbù ọ̀fẹ́sì òṣùpá àwọ́kọ́ àlẹ́ẹ̀lì òṣùpá sàrà àlẹ́ẹ̀lì káwàmà àlẹ́àmàlù kálò àdáwàtì rẹ̀ yàbí káwàmà àsọ́bùrù alàlẹ́ akàkà kéwù ni ẹ́ ẹ̀hẹ̀ so <laughs> yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ òun lẹ́bi pé di lápàdé sàkà lórí kótùbà sùtá lànà ìjẹ́ gbé lọ fábùbákì Abubakar ti ṣe tó ti ṣó pé ó fẹ̀kan dúró tẹ́sì yìí kọjá akẹ́ máa jẹ́ kó máa gbọ́ báyìí kó máa fíìlì báyìí mo dé mo wá bá yín mo sọ pọ́lọ̀ ọba ara mi jẹ́ fàkúntún kazabtu wàkọ́lá abubakar sọ́dà gbogbo yìí sọ pé rọ́nì nǹkan àbá sọpọ̀ lórí yìí bọ̀ wàwà sáàni bìmá lè ní wọn náà pè ó fowó rẹ̀ àfíìsì mi ó fẹ̀mí rẹ̀ àfíìsì mi fàálà á ń tún sáàrì fún lè sọ mi bí sẹ́ẹ̀dí fọ́rẹ́ ìbílẹ̀ fún mi má ti sá fún o àtìlẹ̀ ọlọ́tí sílẹ̀ ni àdéhùn fàmá ó bí àbá àdàwọ̀ lẹ́yìn ẹ̀ka sábà bá pè ṣùṣọ́ wà kọ́dà tó bá ní good intention ara bí tó ti ní stéèkù náà ní kíni stéèkù fìlìmọ́dá fìlìwàfá í fìlìmọ́ then ẹlẹ́ẹ̀karùn-ún stéèkù fìlìmọ́ àtọ̀síkò fìlìkọ́ ìlàfìbẹ̀rẹ̀ pé tí yóò sọ òsìpé tó bìlì fún ọ wá kò pé stéèkù fìlìmọ́ kí ni stéèkù fìlìmọ́ òun wá láàmú ń pèlè bọ́lá ń pè ní mọ̀tá báà yàní kéèkéè bí ayé ìwà kíkọ̀ zọ́hírùhù bá fi kò sí pé nǹkan tí ó yà ń fi hàn yìí ó sì rí tó wà ní kalfosó ìfìsọ́lá hmm? kalfosó ìfìsọ́lá ṣẹ́rí kò sóò lórí ìran afẹ́ àmọ́ kìí ṣe nǹkan sọ́sọ pé èèyàn máa ń ṣe fẹ́ẹ̀kì ẹ̀ tí ò bá ti wá mọ́ fẹ́ẹ̀kì ọgbọ́n mọ́ fẹ́ẹ̀kì kò ní ìdí yẹni kún aláàdé yẹni kún aláàkàjì yẹn bí nature yẹn bá ṣe nínú ìṣẹ́wọ̀n tó wà pé lóòótọ́ nǹkan tán bá sọlẹ̀ sí ọlọ́pàá wàá rí pé yóò wà fún ẹ òun lẹ́gbẹ̀ẹ́ táwọn àfa àtàn bá ń bi wọn nínú ọ̀kọ́ Ibrahim ọ̀la wọn bí pé téèyàn bá ń kírun tàbí ìṣẹ́ bá kírun tí bá ń di jú lórí ìrò ẹ̀gbọ́ ṣé ti di jú lórí ìrò nígbà tó fẹ́ yìí wọ́n kan mọ ọ̀rọ̀ ọkàn wọ́n sì mọ ọ̀rọ̀ ara kò ní sọ ó ní tó bá ṣe wípé kò ṣó ní ọba fi dídíjú àṣẹ àbí kò ṣó ló lídẹ̀ sí dídíjú mhm. ẹlòmíì bẹ̀ níjọ́ tí ó bá lè máa fọ́lù tí ń ká ó gbọ́dọ̀ díjú alhamdulillah rabbil alamin wọ́n tó ìwọ́ tí dídíjú ò bá ti rí mọ́ díjú bẹ́ẹ̀ ànábì nìkan lè máa ń kọ́ọ̀sì níbi nǹkan tó yìnbá ti ní ní àtìmídéyìn ò ní ní báwo tẹ́ pé ní nature tẹ́ ẹgbọ́n mi pé nǹkan tó wò ní nature tẹ́ fánàbì bá ń ṣe nìkan lè ọba èmi náà mọ̀fẹ́ sàtẹ̀jẹ́ bọ́tẹ́ bá ti sàtẹ̀jẹ́ bí anybody ìwó ṣe tiẹ̀ wọ́n ní sẹ́nìkan bá ń ṣe ohun sọ̀kún nǹkan kan ló bí ẹkún tí wò bá ti yẹ kó sùn òun lẹ́gbẹ̀ẹ́ tó gbogbo àwọn nǹkan táwọn èèyàn máa ń takora wọn sí nǹkan tó ṣe pé bóńkálukú sì máa express ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní náà ní ti bá èèyàn lè fún oṣù kò ní gomi lójú jẹ ṣẹgbọ́n mi sọ pé ìbànújẹ́ ọkàn yóò jẹ fún ọ ẹlòmíì bẹ ojú lòun ó fi express jẹ wọ́n sọ pé tó ń pé ìwò sunkún ibẹ̀ ìròyìn yá àlẹ́ tí ń sunkún ń ṣe ilé ẹ̀rọ àdápò wíwú wíwò ẹni yóò mọ rí àìsí rárá ẹ́ ìwọ́n tàbí mọ̀tẹ̀ ìdíwọ̀ bá mọ́ ẹ́ eh, wọ́n bí wọ́n bá mọ́ gbọ́nbà ìwọ́n tàbí pé lẹ́yìn látàrọ̀ sọ̀hábà kò kọ́mọ̀ dáadáa pé wọ́n mọ̀ kí kò àǹkálà òun yẹn dákú gbogbo ẹgbẹ́ tó ti gbàdúrà ìdàkọ̀rọ̀ tàbí sáré tàbí àwọn yẹn ti dákú àwọn yẹn ti dákú ṣẹ́ẹ̀tì lẹ́yìn tí ṣe bá fi ń ta ẹni tí òfin rẹ̀ náà ta wọ̀ bẹ̀ èyí tí jẹ́ rí èyí èyí tí jẹ́ fẹ́ẹ̀kì wa ẹ̀hẹ́n so ìdàgbàsókè àti àwọn àwọn kan wà mẹ́rin pé ìjọba ti dákọ̀ ọkọ̀ náà ó ti dákú lẹ́gbọ̀n àwọn tuntun náà ti dákú wọ́n á sì mọ́ bàbá bàbá àwọn kan wà ní irọ́ gbogbo wọn pa pé tó bá ti pé lóòótọ́ bá ní pé ìjọba lọ́wọ́ kan tó náà sáájà níbi òdákú bọ̀bí ṣe mọ́ mọ́mọ́dù mẹ́rin kan tó já fa àti ẹ̀ tó mọ̀ pa alágbájọ́ òní fèsì òní ẹ̀yà bùsẹ̀ tó kọ̀tọ́ àfáà rẹ̀ gbé ẹ̀yà bùsẹ̀ tó kọ̀tọ́ náà dákú tó bá ti ké kúrò àtà ó mẹ́ orí àwọn ah, ah, ah. ilé yóò rí pé kẹ oògùn tó pọ̀ ní àwọn àtúnṣe tẹ̀ lóòótọ́ òun làwọn àfẹ́ẹ̀sì mọ̀ léwu èyí tí dé judgement tó rọ̀ gbogbo èèyàn wọ́n mọ̀ àwọn èèyàn wọ́n mọ̀ tẹ́yẹ lè fi ẹnu tá a bá tàbí rí lásán ẹyọ kan láti á sì máa rọrùn ogún mọ́ kéèkó tó lámàlú iṣẹ́ tẹ́yẹ̀ ń ṣe kéèyàn máa gbìyànjú pé ó jọ bí ìta rẹ̀ ṣe rí ó lọ pẹ̀lú tó wà ní inú yẹn ni kókó náà kọjú òbí sọlá jẹ́ ẹlẹ́kẹ̀ẹ́fà ṣé kó ní tàkíkè màkàwọ́má ti di ní olè ha òkè ẹlẹ́kẹ̀ẹ́fà bẹ́ẹ̀ ni ṣé kó ní ti di ní olè ha àwọn lẹ́bù ẹ̀sìn papọ̀ àwọn táàpẹ́lá àmàlùkọ̀wọ́n ti lè fi gbogbo àwọn terminology àtàwọn àwa ìṣesí tó ṣe pẹ̀lú ọkàn àṣẹ́kù alhaufu àbọ̀já alìyàkí àtàwákú àfihàn ṣẹ́rí gbogbo mọ̀kànmọ́tì yẹn ó máa ń ní lówà lẹ́gú ó máa ń ní mídù lẹ́gú ó máa ń ní ọ̀pá lẹ́gú ipe kéèyàn bá fi àtìkù kan kéèyàn sì máa gbìyànjú pé mo fẹ́ dé píìkì òní sídìkú fífà kíkìlì màkàmá láti sọ pé ní sábà sọ sídìkú ní sọ ẹni pọ̀ tó ẹ̀kọ́ bá ti dé sí ìkẹyọ̀ kọ̀ọ̀kan lápẹ̀ ní sídìk láti sọ bá ti dì ní sídìk ní sábà sọ bá ti sídìk kí ẹ sọ pé àwọn ọmọ náà ṣe sídìk àbí kí ẹ sọ pé ọmọ náà ṣe sídìk ṣùgbọ́n lẹ́bù dàrájà tàwọn èèyàn wọ́n bá ti tà kíkẹ̀ tó ẹlòmí ìgbẹ̀ tó ṣe pé níbi tàwa fún okun ju níbi kọ́ọ̀fù ẹlòmí ìgbẹ̀ okun bí yàkíìnì ẹ́ ju bọ́yá kàmí lọ yóò fi mọ̀ fóònù ó lẹ́ mọ́ fi ń rí ẹ́ẹ̀rí èèyàn kò ní ọgbọ̀n nígbọ́n tó kòtò ẹ́ ṣùgbọ́n tó bá kọ́ ọ̀rọ̀ pé kí ẹni sọ́bùrù ala àkùdárìlà pé nǹkan tó ṣẹlẹ̀ sí ní àtọ́kànyàn òfẹ́ ó sọ pé kó ní sùúrù ẹ́ẹ̀rí kó lè ṣe pẹ́tà ọlọ́sẹ̀ kọ́ náà ni já àfáà gẹ̀rẹ̀ òun sì ń sọ fún sáà láì ní lẹ́bù tẹ̀lé kiri lẹ́ so lẹ́bù sì là ń sọ lẹ́bù àwọn èèyàn ẹlòmí bẹ lẹ́bù tiẹ̀ ga bi sọ́bù ẹlòmí bẹ lẹ́bù tiẹ̀ ga bi ṣukuru ẹlòmí bẹ lẹ́bù tiẹ̀ ga bi tawakul sọ́lọ́mí bẹ lẹ́bù tiẹ̀ ga bi zoodu so kéèyàn fẹ́ ké lẹ́bù bi téèyàn bá wà kéèyàn ṣe ìtàkì màkà ọmọ àti dídì fúlẹ̀ kéèyàn bá mo ṣe ṣe lé mo tún fẹ́ sùn pé tọ́lọ́wọ́n bá ní ká ṣe ìgbà náà èyí tí ì ṣe dáadáa kí ẹ máa wá bí ìṣe sí lẹ́bù ló fi ga òun ni sídìkó fìtà sí kìlọ̀ kọ̀mọ́ òun lẹ fi máa ń rí làwọn àfẹ́ẹ̀sì máa lọ fi bẹ́ẹ̀ tó bá bẹ́ tàjù wọn lọ bì kan mí tá ọkàn mi le amadu salam káyà fún ṣùgbọ́n náà máa yá èso ojú ọba ti kàá ó ní bákan mi ṣe máa ń ṣe ó ní àwọn àfẹ́ẹ̀sì fi fojú kiri wọ anybody bẹ́ẹ̀ni àwọn afẹ́ẹ̀sì ní ìbòjú pé òṣèré dèkì dára kan gbé káàkiri ìjà kan lọ́dọ̀ tí wáyé àfá nìkan wòlé ọlọ́run kò sí kápẹ́tà wòlé ọlọ́run kò sí bíríkìlà wòlé ọlọ́run àfá àti kájúlá nìkan wòlé ọlọ́run bẹ́ẹ̀ kọ́ àwọn àfá àti mà wọ́n mà dáadáa nínú àwọn tó jẹ́ àfẹ́sùn bọ̀ tí kìí ṣe àfá àti kéèyàn mọ́ tí ó tó ó ní màrú kàrì màrú kàrì lóòótọ́ wọ́ọ̀dù màrú fún ní kéèyàn jẹ́ màrú fún ló kọ́ ó ti wà bífọ́ màrú ń bẹ́ àwọn tí ó jẹ́ tàbí tó jọmọ tí lè tẹ̀bá gbọ́ láwùjọ adáwọn kan jẹ́ màrú màrú bí kàrí ni wọ́n fi jẹ́ màrú ìwọ́n tàbí àwùjọ àwùjọ tún bí ní gbogbo àwọn ọkọ̀ ọmọ ní ọlọ́run làwọn èèyàn ń sàwọn ọmọ wọn gbogbo àwọn ọkọ̀ ọmọ ní ọlọ́run in fact ó kọ ọlú wọn tàbí wá lẹ́bí jẹ́ Buhari lẹ́bí jẹ́ Buhari ẹ̀lá gbogbo àkùfárí mọ̀tọ́ bí jẹ́ Anafi ẹgbẹ́ àti àwọn àdébà ń dáhùn ní ẹ́ ìrẹ́ sí ìdí àbà ní ndị wọn náà lóbi kọ́ tó má sí ń sọ tàwọn kòkọ̀ ha ni wọ́n ń sọ àwọn àrùbábò tó gbogbo ẹ̀ náà ló dọ́dọ̀ wọn ni ń sọ̀rọ̀ ẹ̀mí tipẹ́tipẹ́ wọ́n ìmọ̀ màrúfò káfí sọ àwọn míì bẹ láwọn ọ̀rọ̀ mi ìta tuntun fáwọn ilé nǹkan sọ pé aláti gbé lórí àkìtàbù àsúnà tó correct àmọ́ nínú nǹkan tó wà nù síra níwájú wọn ò kà wọ́n séèyàn bú ìyẹn dáadáa wọn kà wọ́n tán so wọ́n wá ń sọ̀rọ̀ màrúfò káfí lọ́dọ̀ mọ́ mamadu jọ màrúfò káfí yìí ti àfa àti sani àwọn mahabibi ọmọ wọn àmọ́ àwọn oníjọsìn tó mójútẹ́lẹ̀ tọ́lọ́wọ́n bá máa ń fi nǹkan hàn wọn táwọn sì máa ma tí yìí ó ṣe tẹ́lẹ̀ yóò fi grow ìtumọ̀ ìta bá fẹ́ pin àkókò àwọn wà ní dídí lẹ́gbò àlẹ́ elmo bìlá nìkan làwọn bá bóòlù yóò ṣe mọ́lọ́ àti bóòlù yóò ṣe mọ́ tẹ́yìn ó ṣe tẹ́yìn ó fi dẹni ọlọ́ èyí sọ̀rọ̀ pé kí nìdájọ́ àlọ́ alá kí nìdájọ́ ọ̀run kí nǹkan dé fún gbérígbà kò mọ́ kò mọ̀ yàn òun náà ń béèrè fatuwa náà olùmọ̀mọ̀ ìdájọ́ jánábà kan yóò béèrè fẹ́ òun ni problem táwa fi ní ìyẹn everybody gbọdọ̀ ní àlẹ́lòbìlá ló kan everybody kìí ṣe everybody já àfa àwọn tàbí ànẹ́bí àtó já àfa nu wọn kéré ó tọ̀ bẹ̀nu ẹ́ so wọ́n wá sọ̀rọ̀ màálù bùkọ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n màmá àwọn kan wá ní ó wà kọ̀ sí ìrọ̀lẹ́ ẹ̀ kò mọ mọ́ọ̀jì tàbí hmm? àgbà tó ń dé ìbá ti mọ mọ́ọ̀jì bẹ́ẹ̀ sí kò mọ̀ kò jámọ̀ lọ́dọ̀ Hmm, ṣé náwó lè ní jáàmù lọ́dọ̀ lọ lábáyé sọ lábáyé sọ lábáyé sọ ó ti lẹ́bù lọ́dọ̀ lọ́nà ah mọ́mọ́dù wa ní ọmọdù ọ̀sẹ̀ ìrìnlọ́wọ́ mọ́mọ́dù wa sọ nǹkan tó ń ṣe tó because nínú àwọn tọ́lọ̀ ọba kẹsàn-án combine aspect ìmọ̀ méjì al-ilmu billah àti al-ilmu bi amrillah al-ilmu billah ni pé ká mọ ọlọ́run ká sì mọ̀ sí láti bọ́lọ́run ọba lò tí ó fi fẹ́ràn wọn ní al ana wọn al'ulama rúgbìnlá al'ilmu bi amurila ni ká makilọ́lọ́ ni a ṣe ta akam ìdájẹ́lé ìdájẹ́lé ilé ìtọ́ ilé yóò tán pẹ̀lú àwọn tọ́lọ́wọ̀n ọba kan báyìí rẹ̀ fún ọmọ ìlú mamadua kásọ pé èèyàn oṣùmọ́lọ́wọ̀n ó sì jọsìn fọ́lọ́wọ̀n ọba gbogbo táà wúyè làwọn wá débi gbọ́dọ̀ àwọn ìtòkẹ́ tó kọ̀ rẹ̀ ó mọ̀ kó má fi ṣe pé yóò mọ̀ fi kò lọ́nà ànábì sálà ìmáwọn ọmọdé ní gbogbo tó bá wọn níbi gbogbo ẹ̀ àwọn ọmọ wa fẹ́ kọ́ṣẹ̀ ẹni tó fẹ́ mọ fojú kiri wẹ̀ tó lẹ́yọ ọ̀kan lùbọ́sẹ̀ rí anybody tó bá ti jẹ́ àlẹ́ èyí mọ̀ bí amúrè ńlá òun mọ̀ ní kọ́ńtàkì lọ ẹ̀ òun náà méjì adájọ́ òun náà ẹgbọ́ òun so every time position òun máa gùn èèyàn garagara ló ń wá ṣẹ̀rí ní ilẹ̀ tó gbà ilmù bí lánàá ní ó kájọ ṣẹ́gbẹ́ kan ṣẹgbẹ́lọ́dọ̀ ọlọ́gbọ́n lè jẹ́ tó gún ìjọ fún ilé àgbà ìwọ̀n ọwọ́ sì máa wòrán ní máa wòrán náà ní ìdẹ́lẹ̀ ti wé ẹ̀sìn wé sọ́wáṣẹ́bù mọ̀háàmù ọkùnrin tó kù lẹ́yìn hmm? mọ̀háàmù yóò tún wá kí n fáwọn èèyàn ọkùnrin tó lòun ti dúró àti òjò dìbò àti mọ́àtì ilé tó gbé bákọ́rọ̀ lẹ́nu tó lè ah, àìní òní ké bákọ́rọ̀ lẹ́nu tàbí dó ọwọ́ ìwé ìgbà àgbà tàbí àlẹ́ ìlú náà ó sì kú lẹ́yìn mọ́àtì ó sì tún un tí ó sì lọ́lé àwọn èèyàn ní mùnáfíìkì ọ̀hún mara ẹ̀ pẹ̀lú ọlọ́run ọ̀bàdàn mùnáfíìkì bá ó ní ànágbé nánú asáàbù náà wà rẹ̀ àgbẹ̀ làwà àgbẹ̀ àti ṣe wàhálà lọ látàárọ̀ adẹ́ran àti gbogbo àlùkò kan a kí ìṣá àká tó so àwọn òsìké à ń dóde ìmọ̀mù tó mọ gbogbo kùránì fọ̀sẹ́ńtà tó wá dé bá akéwù sáńbọ́ ṣe rẹ̀ wá tó tàbí tó sọ fún ajẹ́rù lé bá kọ́rọ̀ ààrẹ pàwàrí lábàrí ṣe dáṣe lọ́wọ́ àbẹ́bí wa ní òkè tí wọ́n bá ń kírùn tó bá dáhùn kí kí ló mọ́ ń kí ibi tí mò ń lọ tàbí àmì ìlẹ̀ yìí ó lóhùn òun òkè pàṣẹ tó bá gbá kò dákọ̀ tó rà wọn òkè pàṣẹ tó bá jẹ́ sàdúrà àdúrà kan náà wọn ní mí sàdúrà wọn tọrọ àlùjẹ́ náà wọ́n bá tún náà ìsọmẹ́bí náà ó ní tó mọ̀ sínú pé ó wá ní pé wọ̀là ófìnù dàndàna sẹ́ká wọ̀ dàndàna sọ mọ́àzù sórí ìwọ ànábì àti mọ́àzù bẹ́ẹ̀ ṣe máa ń dún ohun yẹn èmi ọ̀mọ́ bọ́mọ́ sàbí fàájá nínú tá a gbọ́ lẹ́nu ni. ọ̀nà ìyàn níyàn wọ̀ hàn ọ̀rọ̀ àfi bẹ́ẹ̀ ṣe máa ń sọ́nà aláàbò súra òun òye sọ̀rọ̀ yàn mọ̀síkìpù yẹn mo wá ti rí gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń sọ àlùdẹ́nà náà ní kókó ẹ̀ èmi mo ti tẹ̀sẹ̀ bí tèmi lọ pé bí ìbátà àhápùrà ní káàkiri àti pàdé láti jẹ́ náà ẹwà pẹ̀lú àlẹ́lì máa sì tó alìjẹ́ náà sọ̀rọ̀ náà èmi ò mọ́ gbogbo yóò kú pé ìkọ́tù kọ́lá ó sì lò dànìjà nẹ́tẹ́kà wà dànìjà nẹ́tà mọ́ dáadáa ni àbí ń sọ ọ̀kan ní gbólóhùn táwọn yóò máa gbọ́ pé wọ́n sọ alhamdulillah wọ́n bẹ̀rẹ̀ èmi ò mọ́ àmágbẹ́là wádìí àtìmọ́lọ́ àwọn ìwà ní àwọn agbọ́n táà haúlà dáríkà nìdánì gbogbo bákọ́rọ̀ alìmọ̀rán àìjẹ́nà àti nánà làánà rẹ̀ ní òun ló ti gẹ́gẹ́ àgbà ọmọ ọmọ kó ń gẹ́gẹ́ ìtumọ̀ pé ó ní àlẹ́ ẹni mọ̀lẹ́lá ẹnìyẹn ní àlẹ́ ẹni mọ̀lẹ́lá kí tẹ́ bá ti gbogbo sọ̀rọ̀ tó ìdìbò ìkẹ́dà pé gbogbo ẹ̀ lọ ní ẹni di ní áńsà wa ẹ bá ti sọ pé èmi ò mọ bá ṣe wọ́ọ̀kì ẹ̀gbá fún bí ìtì àfìdẹ́bọ̀ áńsà ìtù ń sàgbà ká máa bá yẹ kù lọ tó ń gbà tó wá sọ bẹ́ẹ̀ sọ ànábì wà sọ kó fi ọ̀dà mọ́ àkó bá fẹ́ kí n pẹ̀lú wọn àwọn súra báyìí báyìí ànábì kọ́ mọ́ àkó ọkùnrin wa sọ fún ọ̀nà bíi ó ní òun fẹ́ complain kìnnìkà pé mohaza táwọn yóò yẹn sọ fún munafik ilẹ̀ pèsè òtorí bọ́ wọn ò kírùn lẹ́yìn yìí wọn fẹ́ bá ọmọ bá kọ́rọ̀ gbé wọ́n padà mọ̀kún ìsìn munafik tó wọn látọ́ sọ pé kìí ṣe kéwú lè yàn fi ń jẹ́ ní ọlọ́run kéwú nìkan kọ́ o after some time wọ́n á zọra ẹ̀ ló wá oníyá Rasulullah sọ́dà kọlùpàtà ọmọ ọ̀dọ́ tó lè òdúdú ló sọ òtún ṣe rà pé tẹ̀lé ó kù ṣẹ́jú àti bákọ́rà mi rí bí ó kí rẹ̀ bí ó kálukú mọ́ dédé tó ń wọ̀n lọ́dọ̀ ọ̀lọ́ ó lè mọ́ mọ́ kéwú so náà àlẹ́ ilmu billah bí kí lọ́wọ́ ọba mi yọ ní kékeré ṣe láàrin ní àti ẹ̀ tí ó gbà mí lẹ́nu and ọlọ́wọ́ ọba máa ń kí àwọn ọmọ ẹ̀yẹ ní jáde nìkan sẹ́lẹ̀ nígbà tó bá jẹ́ àfa ibi tí ládàá tiẹ̀ pọ̀ sí òun ni pé impact impact ibi nǹkan tó bá ṣe tọ́lọ̀ bá ń sàǹfààní àwọn yẹn tó bẹ̀rẹ̀ bí tí ó pọ̀ yóò wà létí ládàá tẹ̀ wà multiply ẹ̀sẹ̀ fífún un bọ̀ṣẹ́ rẹ̀ ni kí àmọ́ ibi tẹ́wù tẹ̀ náà pọ̀ sí òun ni kí tí ká ewu ni fun ewu ni fun wọn ní ewu ni fún lówó sọ̀tẹ́ wáyé tóun èé sàfà tóun èé sì ṣe olówó tó ń kàjẹ́ ibi tí ládàá tẹ̀ pọ̀ ni le òun lè bọ́ bìbìyà if because in ṣé kápẹ́ńtà tó fẹ̀kọ́ ti kìyàmù lè ta ní bọ́lọ̀n bá gbà yóò dọ́dọ̀ lọ́nà so ní jánìgbì yẹn òun tóbi but bí ìpé ó ń dájọ́ sí yẹn ṣe ni ó kéré sẹ́sẹ̀gbé kan ó ní ipa tó pọ̀ so ni wọ́n padà mọ̀ fún òun èsì mùnásìkì mùnásìkì ló sọ́nà pẹ̀lúpàtà ìtúṣe dàtí sàbẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tàbí ànábì jẹ́ wọ́n kì í ṣe àáfàá pé ká máa pa ááyà pé ìdájọ́ ìdè àmọ́ wọn mọ̀ ń tọ́lọ́wọ́n ọba tí wọ́n ṣe wọ́n fi dẹ̀rọ ọlọ́run so now màálù kò sáré pé òun náà ká gbélé ìwú dédé lẹ́gùn yẹn ká sì jọ sí kámọ kan wa kámọ ọlọ́run ọba kámọ àlùjànnà kámọ náà kámọ tásídàkì oúnjẹ ọlọ́run ọba kámọ tó àwọn èèyàn wá ní kánà kọ̀sílọ̀ lẹ̀ ẹ̀lì ìmọ̀ mahmud wá ní <laughs> kọ̀sílọ̀ lẹ̀ ẹ̀lì sẹ́ẹ̀ máa jẹ́ ẹ̀lì ìmọ̀ gẹ́gẹ́ ìmọ̀ mahmud wá sọ situation tẹ̀ ìmọ̀ mahmud bóun ṣe wà yìí òun travel káàkiri ìtọ́lábẹ̀ ẹ̀lì òun lọ sí maka àti madina òun lọ sham òun lọ yaman òun lọ basra òun lọ kọ̀rọ̀sá òun lọ gbogbo tó ṣe rí lásán wọ́n ní gbogbo òun ṣe tó yẹn náà sórí mà tó ń wá ultimate goal rẹ̀ ní tí máa rúbì kọ́rí ṣe ní wọ́n máa wà á yóò rọ́ọ̀dù rẹ̀ ilmu illa lima wasala ilé ìmàrú bẹ́ẹ̀ bá kó gbogbo òmọ̀jọ tẹ́bí sáfẹ́fẹ́ àtìfù náà ní tí màrú fúfẹ̀ kan àtìfù tó ṣe ó dàbí bí àdísìmọ̀kà pé àti àyàtà náà ń fà àti bákọ́rọ̀ ẹ́ aljanna àti náà tó ẹgbọ́n wọn mọ́ ọ̀tún súnmọ́ resort tí wọ́n pàrọ̀ pé òlàmọ́ òbìlà tàbí òbí ẹmọ́ òbí kánà kọ̀sọ́rọ̀ ẹ̀ pé so ibi tá a ti lọ òun ni wípé sídkún fi tàkìkì makọ̀mọ́ di ìpìlẹ̀ wọ́n wà á dàrẹ́jà wà á jìhà kàfíìsì fìlhàù wà rọ̀jà wà tààbí kékeré èèyàn wá sí ìṣẹ́ ní makọ̀mọ́ hàù ìbẹ̀rù ọlọ́run ọba látọ̀kọ̀ wọ̀rọ̀já ìmákan ọlọ́pọ̀ tààdé ìgbọ́lọ́wọ́ bá tóbi òzó ìráyéta wàrídọ́ ìyọrùsọ́lọ́pọ̀ tàwákólú ìgbàlálọ́lọ́ wàlúfọ́bọ̀ ìfẹ́ wàtáyé àwọn ìkòlù pàmàlì tàtọ́fà fi sídìkì ẹ tó bá ti pé ó bá ní sídìkì fi jẹ ní ìmọ̀ àgbókìọ̀ ní gbogbo nǹkan dára pẹ̀lú wà sí díkù aláàbò sí díkù صدق في العمل صدق في العزم صدق في الوفاء بالعزم so nítorí wọn ni sídìkù bẹ́ẹ̀ pọ̀ but ọkàn làkọ́kọ́ ọkàn wọn làkọ́kọ́ anabi sábà sọlá sọ pé aleikum bi sídìkì fa iná sídìkọ́ ìhàjì ìlẹ̀mìṣẹ́ ẹ mójútó dòdò kìí tó dòdò ọ̀rọ̀ nìkan kìí tó dòdò ọ̀rọ̀ nìkan torí pé àsìkò dòdò yóò yáhàjì ìlẹ̀mìṣẹ́ yóò lé ní ẹ̀sán jẹ́ wàyí làfíìkọ̀ yá ní albert yóò lé ní ẹ̀sán albert albert ò ní gbogbo nǹkan tó bá ní àwọn jẹ́ pẹ̀lú tó bá ti wọlé sàlbẹ́rọ àtúwà lóòjú àwọn tó bá lọ nínú ẹ̀yìn òkè ní parí àyà òláìkà lẹ́sàn sọ́dà pé yẹ sàlbẹ́rọ àtúwà lóòjú wà láti nà lẹ́rọ wọn àmàna bí lá gbogbo bẹ́rù yẹn ọlọ́run òláìkà lẹ́sàn sọ́dà kó sábà tó sọ́dà kó pẹ̀lú bẹ́rù inú àfẹ́kù yá hajj làbẹ́rù tó àyà yẹn pẹ̀lú àyè náà kọ́ so wọ́n náà bẹ̀rọ yáhàdì ilẹ̀ jẹun wà má yà dálò rọ́jú lò yẹ́kú ọmọ nìyàn onímọ̀ sòrúdó wọ̀yẹ̀ tàhábọ̀ yóò sì máa ṣiṣẹ́ pé ṣé kú ló ń fẹ́ àtìkù bí ẹni sìn bá fẹ́ eh, fọlọ́ wọ́n lè yẹ tàhábọ̀ kò kàn ní kílẹ̀ lásán pé náà èwo ló jẹ́ state kòmìnir hátà yóò tábà ìdàlọ́wà ní sídèk tí wọ́n fi kọ́ do wà fún sídèk wọ́n làbá ti pọ̀yẹ̀ ní o fẹ́rí ọ̀rọ̀ ẹ̀dá kéré tó lọ́mà ti lè fẹ́rẹ̀ ẹ̀rú kan lọ́dọ̀ rẹ̀ gbogbo yẹn bá máa la ní mọ́lẹ̀ ẹ̀fẹ́ rẹ̀ gbogbo ẹ̀sẹ̀ tó kẹlẹ̀ sí ẹgbàrà mọ́ fúnlé òzòrò tó kò yí tí ò yáwó èèyàn náà ẹ̀ ẹ̀ mọ́ fúnlé òzòrò ìbọ́sẹ̀ ìgbẹ́ lọ́sẹ̀ bọ́ sí nǹkan ni pé ó lè má fẹ́ràn èèyàn tó sì kò ní bùkátà sí ó sì lè ní pé tó bá fẹ́ sọ̀rọ̀ ìlàbúrú yóò tẹ̀ ha ọ pé tó bá sọ̀rọ̀ ìlàbúrú ògbọ́ yóò ha ọ wípé ẹnìkan bẹ tí ọ̀nà òfẹ́ kan sọ̀rọ̀ rẹ̀ wọ́n sọ tó rẹ̀ ọ̀nà sáyà láì mú fàlágbájá náà yá òun náà wọ́n fi àwọn pé ọ̀nà àdáfẹ́ wọ́n ti tèkì yóò tó bọ́ sọ́run pé yóò yẹ bóyá owó tẹ̀ ìdìbò lu ìjọba fún àyà yóò yí ọ̀dà kẹ yóò fún kálukú tiẹ̀ ẹ ti máa wù sọlá ọ̀bẹ jẹ́ yẹn gbé o sọlá ọ̀bẹ jẹ́ yẹn gbé tẹ bá ti wo kíso ànábì Yusuf pátápátá bó sọ ló wá sáńkọ̀ ẹ wo sẹ́kọ̀ ni wọ́n pè ẹni tó bá fi lè jẹ́ sídìkù lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba máa bá pàlámà lè lọ́dọ̀ tó ń fi yóò máa onímọ̀ ní ọdún kọ́dà bàbá ìlọ́dún gbọ́kàn ní tó rò gbòòrò ọ̀fẹ́ ló ń padà sí tí sídìkù bá so wọ́n wá ní wàmọ́tọ̀ náà a ti sọ̀rọ̀ sílùkù báyìí ṣe ìmọ̀ yìí pé nígbà míì wà ń bẹ tá bá wá pé issues a lè issues sí mẹ́ta àwọn issues kan bẹ tí ó hàn sí èèyàn pé báyìí ló ṣe pé ó dà to go for it àwọn issues kan bẹ tó ń fi hàn sí pé kò dà èèyàn sá fún àwọn kan bẹ tó ń túbọ̀ yóò wà láàrin ó nídìí ìmọ̀ pé báyìí mo ṣe rí báyìí mo ṣe rí tọ̀ náà àwọn tẹ́ẹ̀bá bẹ́ẹ̀ fi síkù mẹ́ òun àfáàfẹ́ sọ wọ́n ní wà mọ̀ tábàtà àlẹ́yìn ìlham ẹni tó dòdó bá rú mọ́ lójú bí kan ó bẹ́ẹ̀ sì nǹkan tó ìbó sì pé yóò jẹ́ síkù bá aláàbẹ̀ ó rú mọ́ lójú bí a ti gbé ẹ̀rí ìlú clẹ́ ayé gbogbo ṣe gbìyànjú déédéé kí màá rẹ̀ máa náà ló ṣe fàtọ́dákọ̀ lọ́hà fi sọ́dà ó wá sì tẹ́ pẹ̀lú ọlọ́ọ̀ pé ó fẹ́ wá bí tó dòdó yẹn wá hmm? ipe ní sin báyìí èèyàn wà ní wrong group báyà wọn bí àkídà báyìí ló wá kí nígbà òbí ẹ̀ ló fi fẹ́ but ọlọ́run bá fẹ́ nìyí wá sí ìfẹ́ ṣe ẹ̀rọ àwọn kan bẹ̀ tó jẹ́ súnfì tó kọ́ àgbà fáwọn súnfì wọn wá sí ìfẹ́ ṣe ẹ̀rọ àwọn yẹn ọlọ́run bó sí náà fún wọn àwọn kan súnmọ̀ tó wà súnfì náà kò wá sí ìfẹ́ pẹ̀lú súnfì gan ó ti jẹ́ pé èyí ò fi tó bá rẹ̀ lóò bọ̀ èyí ò náà kò bá sí ìfẹ́ kò ní ìjà tó lẹ́gbẹ̀ẹ́

lọ́pọ̀lọpọ̀ ọba hmm? lọ́pọ̀lọpọ̀ ọba ọlọ́run ọba yóò fi ṣe kọ̀ọ̀rẹ́ recently ẹgbẹ̀ kàkà kìrìkà ó ní ó fẹ́lẹ̀ fà ńlá tí ó bá wá ródòdó yẹn lẹ́gbà tó gbìyànjú lọ́wọ́ ọlọ́run Any young man ó ṣẹ̀ parí university ó wá ní ó mítà fáà kan footmina ló ti ṣe university ó wá mítà kan náà àwọn àfáà wà ní footmina ọ̀kan náà àwọn àfáà kan ká pàdé ní Kánò àwọn ti padà sí ìlú bọ̀ George ni wọ́n ní mímu ó là mítì wọn àwọn táwọn bá ti ṣe George wọn tán wọ́n mọ́ lọ sí halkọ́ fáwọn ọmọ footmina bẹ́ẹ̀ ní every job friday or some kọ́lọ̀kú sàlẹ̀kù dáadáa so bọ́ọ̀lù tó wà lọ́lẹ́wà yìí tó pàṣẹ ìgbà wọ́n bí sílé ṣíà ìṣẹ̀ fáwọn kan ti gba u láwùjọ wa ni ní àwọn wá bí àwọn tí àwọn ilé àwọn òbí tí wọ́n ti gba ṣíà látọ̀dọ̀ àti ìyá àti bàbá ṣíà ni ọmọ náà wọ́n bí gbogbo wọn sílẹ̀ ìgbà gbogbo ọkọ̀ wọn tán jẹ́ dan ìfàfẹ́ ní owó kọ̀ọ̀kí náà àwọn ọmọ nǹkan kan lóòlù díà but níta ṣe ọgbòrò sẹ́mọ́sàdéta lọ́kẹ̀sà àwọn wọ́n ń kó ọ́dàbò ti sáà mọ́ ìṣẹ́nu lé mọ́ yàtọ̀ sí ìtàwọn ìlú ń ṣe tọ́ wọ́n wá lọ ẹgbẹ́ ọmọ mẹ́rin ni wọ́n wọ́n lọ́kàn ń lò wọn pé jọmọ kékeré ohun àti ọba bọ́ sí mọ́sálásí ọkùnrin lọ́wọ́ pẹ́pẹ́rẹ́ wọn ọ̀yọ́ hayya ala khayri al-amal lórí àà ah, ah, níbo bí àfá yẹn ṣe mọ̀ pé á ah, iṣẹ́ àyẹnlá ṣé àlàwọn àwọn á wọ́n sàmì lọ́wọ́ sọ mo kí mo fẹ́ bàrẹ̀ ni pé bọ́ọ̀lù yìí ìgbà fún mo dàgbà ó ti rí pé kiri yóò lẹ́rìí nígbà tó dé fún mìíràn ó mí tàwọn ẹ̀kọ́ òun náà challenge ẹ̀ pé gbọ́ kí ní ẹ̀ka ṣe ìwọ́n gbogbo wọ́n sàn fọwọ́ bò fún wọn fọwọ́ bò fún wọn pé àwọn tó gbọ́dọ̀ mọ́ gbọ́dì àwọn tó gẹ́gẹ́ kan gbọ́dì kò wà convince yá ẹ kí ló dé kí ló dáwà yàtọ̀ wọ́n sàkà ogbó rọ́gùn pàápàá ní ọwá tún gbogbo hmm, rẹ̀ fáwọn àfá tó wọ́n gbàgbẹ̀ mọ́dà lóhun parọ́ fún ọ̀nà ẹ́ àwọn àti mọ́sọ àwọn kọ́ bá gbọ́n díẹ̀ nù nígbà tó fi délé pọ́n fún nọ́mbà tòmí náà pé ọba ti délé ọ̀nà yọwọ́ ọgbọ̀n yókù náà lọ bá pẹ̀lú máa wá tọ́ sọ́tọ̀ tó wá sàlàyé fún pé irọ́ ni gbogbo kìíní ìdàkọ́sà fi ṣe tán kọ́ alhamdulillah wallahi kí ló fẹ́ bí ṣẹ̀gbọ́n kò ní pé èèyàn lè bára àyàn níbi tó kọ́ra kò sóòlù lómi bọ̀ tí à fẹ́ ṣe ọlọ́run ó sì gá ènìyàn sí tó lòdó wa bọ̀ tí ẹ̀ bá wà bí tẹ́sìn gan bá wà tó fún ní sípò mọ́ àwọ̀ ìyẹn lè sọnù ìyẹn lè sọnù so faithful ní alkazi wa awwalu ma yasri al-kadhibu min an-nafsi ila al-lisan tí roba bẹ̀rẹ̀ tí mú àtọkàn ni tí ma mú sórí ara ohun lè ti bá munafiki nígbà tó ko lo tún gbé dìde ko e tún búra ko lo ó ti lato obo ko kare lo wa ta ko àwọn ko lo mi àwọn mi je wa ndo ti báyìí e wa yo do ti be ko o fẹ́ so ti ba ni do ti ba yo tún yo tún so eh so irọ́ kan ti take over ọkàn so tó lè kó bá fẹ́ kọ́lá bá fẹ́ sọ nǹkan ahán nǹkan gbé jáde ní mẹ́sẹ́njà láhán kí ẹ̀ mọ́ ní kẹ́bìlì lọ́pẹ̀ kí ẹ̀ mọ́ ní kẹ́bìlì lọ́pẹ̀ kó mọ́ ní kìyànà lọ́pẹ̀ kó mọ́ ní nífàkù lọ́pẹ̀ ó sì bẹ́tà kéèyàn wíkì ẹ ju kéèyàn jẹ́ ní kẹ́bìlì kàbàbá ó ṣe wá gbọ́ nǹkan yín bá jẹ́ pàyí lẹ́kọ̀ọ́ èmi náà gbìyànjú ni ó sì bẹ́tà ju kó ṣe pé ìṣòwò gbọ́ nǹkan kan yín lóòótọ́ àmọ́ òfẹ́ máa pèsè then ẹ ti má try wípé ẹfẹ́ máa ń ṣe nǹkan tí àwọn èèyàn máa ń ṣe fún ní àpàdàkù ah, táwọn èèyàn lọ rí ẹgbẹ́ náà kò sí náà sí tó bá ti gbọ́ àkọ̀mísì mìíràn kan tó ń ṣe tó bá ti wà kọ̀mísì mìíràn kan tó ń ṣe kọ́dà títí ní ẹ̀bá tú ẹ́ bó bá gba yìí tó fún àwọn gbogbo àwọn kan tí máa ṣe fábọ̀ àìní fábọ̀ àìní jọ́nà lórí everybody ẹni kẹ́kọ́ ò sọ́fẹ́ ìkẹ́kọ́ gbogbo ọ̀dí kò ní just take that tí ìbá ti fábọ̀ àìní pé nǹkan tó jẹ́ pé ó ń kálukú gbogbo ṣe tẹ̀ kí ọ̀ pé náà what to your position kò ní ṣàdúlẹ̀ jẹ́ position àti tí nǹkan clear ó jẹ́ ìjìmá wà lórí ẹ̀ ayàfẹ́ àti ìbá ti yàn kẹ́ni kí ni position rẹ̀ pa I don't know òtẹ́lọ́ ẹ má jẹ́ káwọn yẹn máa dùn fi tẹ́ bá tí èèyàn bá ti ṣe yàtọ̀ fún pé bóyá ọ̀rọ̀ pé ó jẹ́ ẹ̀ṣẹ̀ lásán yìí máa ń bọ̀ kàn jẹ́ ni ọkàn ó le tẹ́ tọ́ka bá sì ti le tí ṣètọ́ bá gbà yàn mú easy ni easy ni so àti ọkàn mi irọ́ ó ti bọ́ sí ahọ́n fáyò sí dùn ẹ̀wọ́n irọ́ ti wà lọ́kàn ọwọ́ sí ahọ́n yóò bá ahọ́n jẹ́ èmi ó di òfurọ́ wán tó mọ̀ yẹ́sùrì ilẹ̀ ìgbàwárí ìrọ́ wà tó mú láti ọkàn yóò bọ́ sí àwọn oríkè ẹ́ fáyì sílù àmàlà yóò wà pàṣẹ rẹ̀ jẹ́ ìtumẹ̀ ìgbésẹ̀ ìsẹ́yìn bá ti parọ́ fẹ́ẹ̀kì ni ó jẹ́ tó bá ti ní ọlọ́kan gbogbo òun fẹ́ sì kankan for his value ju pé kí làwọn èèyàn ò wù tó bá fẹ́ kírun yóò sòfin kú bó bá jẹ́ nísìnyí yóò sòfin kú irọ́ pìnlẹ̀ ọkùn ló ń ṣe yóò bá fẹ́jẹ́ kàmọ́ afẹ́dàlà lìsá ní àpòwàdà gẹ́wọ́ ìkófẹ́ bí ó fi ba àwọn gbólóhùn ahọ́n náà jẹ́ fàyà الكذب kadhibu aqwalahu wa فيستحكم عليه ahwalahu fàyà sákìmù alẹ́ ìfàsàkì irọ́ wà bá gbólóhùn ẹ̀jẹ́ a bá iṣẹ́ rẹ̀ jẹ́ a bá àwọn àfẹ́sí rẹ̀ jẹ́ ìbàjẹ́ ó fẹ̀kan wá jòkó tì yóò ráyè lọ́dẹ̀ so kẹ́ ní kevin mọ́ Allah ṣe àǹtórí rẹ̀ ṣẹ́gbẹ́ tó ní kẹ́sìbìdì pọ̀ náà láwùjọ wa náà láwọn èèyàn tẹ́wọ̀n àátà pé òun fẹ́ lọ lè wọ́ èèyàn jáde pé òun mọ́ tí ń ṣe nú àníjẹ̀ ìwọ́n mọ́ ṣe jẹ́ so nígbà ní ìbẹ̀ tó ṣe pé ọlọ́run ọba ara orí tó máa ń fi fẹ́ dá ẹ̀ lè pé ìmọ̀ fẹ́ jíkà ọ̀kà tí ń ṣe kó pamọ́ kó ikú lè fún láyé káwọ́bà ìwọ́n mọ́ tó ṣe pé wọ́n fẹ́ wọ́ mo fẹ́ wọ́ kìí tèyí tó fi pamọ́ èyí wá fíjà tẹ́yìn ti pamọ́ kí mo fẹ́ wọ́ nígbàtán lẹ́yìn ṣe kéte láti 20 years ó ti ṣe ìnà olóòlì owó fi náà 20 years ẹ wò ní ìbàyẹ̀ kan tí ń wí ìbàyí tó 20 years ní tó ti tẹ́jì ìwọ́ gbọ́nú padà tó ní káwọn èèyàn mọ̀ nǹkan tó sọ in a bid pé o fẹ́ kó look back lójú àwọn èèyàn àníkùn ah, náà tá a fẹ́ fi ṣe ní tá a fẹ́ ṣe gẹ́gẹ́ òun ni pé gbogbo nǹkan tó bá lè bẹ̀sẹ̀ ẹ̀rú ká kọ̀rẹ́kẹ̀ tá a bá rí ẹ̀rí tó bá hàn pé kọ́ọ̀dù ẹni pé ó ní pátá ta eléyìí intention rẹ̀ gangan ni kó wẹ́ẹ̀sì pẹ̀lú pátá tàrí tí kìí ṣe ìta pàrọ mọ́ ẹ̀ á wọ́nà àwọn èèyàn jíǹsẹ̀ ẹgbọ́n mi mistake ni lẹ́gùn

ẹ̀gbọ́n pé kìí ṣe irú iṣu tààsọ̀ wípé bóyá ó dàrú mọ́yàn lójú ni ẹ̀hẹ́n àgbà ó dàbí ti jẹ́rí kìí but iṣu tó gbígbọ́lá láàrin àwọn àfà àfà àmọ́ gan wọ́n ń fà ìwọ́ tó sẹ́yìn àfà àtọ̀ òun sì ní ńlá láti àwọn tó ń sáfà hm? ní mọ́ bí ra yín ká sí ìjọ tó wáyé nítorí kí wọ́n sọ pé sílágbájá fi èyí ò lè gbà àti kọ́bárù àti síkọ̀ àti èyí ò lè gbà èwo olóbẹ̀ kan hàn sí kọ́mọ́ máa ń bẹ̀ èwo ni kọ́bárù sọ̀sọ̀ wọ́n sọ̀rọ̀ ọ̀rẹ́ pẹ̀pẹ̀ pé kí ló kọ̀ kọ́bárù síkọ̀ bó lè ṣe mùsùlùmí àwọn àbá nìkan kọ́bárù síkọ̀ kan gánà ọwọ́ ni wọ́n ní oníbídí àrẹ̀ nu o sì fẹ́ kí bídí àìkú àfẹ́ ìtàwọn òkú kò lè wọn mọ́ jẹ́rẹ̀ wọn mọ́ jẹ́rẹ̀ wọn tí lágbàjá bí nínú ẹ̀kan yẹn ṣe kan bẹ̀lẹ̀ lọ bá wá sọ pé ṣẹ́ẹ̀kì yẹn pé kò gbóde bí àwọn èèyàn fẹ́ kán mọ́ ṣẹ́ẹ̀kì tó ń fi náà yìí tọ́lùkọ́ náà sáà dà papọ̀ ní abẹ́ bá ti wo kankan mọ́ nǹkan o kò sí nǹkan tẹ́yìn wo kankan tí ò bá yẹ láti jẹ o ó tọ́bẹ̀ ní o mẹ́yàn bá rojọ́ fa látàárọ̀ tó bá òkú ẹ́nájì rẹ̀ pẹ̀lú kúrò ń pọ̀ sábẹ̀ ẹ́nájì nǹkan tó wúlò yìí So, tó nǹkan tá a discuss lónìí ní asẹ́kù àti alkazibu níbi tíra ilé tọ́ kí lóòótọ́ afẹ́ sọ nígbà pé àsìkò tí ń súnmọ́ rí bákan hmm. so àwọn nǹkan yìí asẹ́kù mọ́ àwùlá ẹ̀dá kan rẹ̀ bá ti sọ téèyàn bá fẹ́ kí ní mọ́ni rẹ̀ gbúrú tó sì fẹ́ súnmọ́ lọ èèyàn gbọ́dọ̀ kí Qur'an ẹ̀dùnmọ́ Qur'an ẹ̀mọ̀túnmọ́ rẹ̀ ẹ̀mọ̀túnmọ́ rẹ̀ ẹ̀yin sọ pé ẹ̀yin sọ pé ẹ bá kéèyàn ẹ wá ẹ wá sá láti mọ̀túmọ̀ rẹ̀ ẹ sì má fojú kéré wo ara yín ebi ni láti mọ̀túmọ̀ Qur'an wọn á sọ pé ah wọn làwọn àfa gbà pé tafsiru kìnìún ẹ̀ gan fáìtì bọ́ọ̀lù ó nídìí fífi bọ́ọ̀lù láti mọ ìtumọ̀ ọ̀rọ̀ lọ ọgbọ́n nígbà tí òsá ní ti tafsiru ṣùgbọ́n fẹ́ gbọ́rọ̀ lọ́wọ́ ọba yìí lórí tó bá fẹ́ kakọ̀ àná kọ́lá wọ́n pé English translation náà ló máa ń ta sáà ti máa gbìyànjú àti fẹ́ mọ̀ túmọ̀ nǹkan tó nǹkan tó yẹ pé júzù kan éjù kan ló bá kà lóòjọ́ ṣe àwọn pé pẹ̀lú nǹkan tá a máa ń gbọ́ àti tá a máa ń kà àwọn àyà kan bẹ pé èèyàn ó kà tó nípa àyà yìí nǹkan kan bẹ ẹ̀sìn irú àwọn àyà yẹn mí sọ pé ní ó tiẹ̀ lójọ́ yẹn náà kó wá wájì nípa gbogbo mùsùlùmí lè ṣe yẹn ẹ̀dá kùránì ní ìsìláàmì wa náà ni wà àwọn ará ìpínlẹ̀ ọ̀hún tẹ́mù tí wọ́n sọ fún ọlọ́run ló yẹ wá tó ní àṣàrò wà mẹ́sìn táǹkì olùbú làbájẹ́ ọlọ́run ló yẹ wá pé àṣàrò wà ọlọ́run ló yẹ wá Quran ò mí tó dáhùn bàbá wa kọ́dà bàbá náà sì bẹ̀rẹ̀ Quran ò mí anybody tó bá wà ní university ní bóyá 2000 2001 even up to 2005 táwọn sì parí àwọn èèyàn sì kẹ́kọ̀ọ́ àǹdàdà àwọn yóò kìí àmọ̀ lórí dànù nígbà yẹn more of kini is of amal amal ni ẹni lẹ́yìn ní gbogbo gbogbo dídánù máa pààrọ̀ yìí dé ó yẹ kó sábìdá náà wá kún bẹ̀bẹ̀ ó sábìdá kún wọ́n láì ní gbogbo báyìí ah ẹ mọ̀ ẹ́ di ara yín ah àwọn èèyàn ṣe masha Allah àwọn èèyàn ṣe sẹ́rí àgbákò yìí tàbí òní báyìí ọba fún àwọn ìdí polówó ẹgbẹ́ polówó rẹ̀ wá ní gbé àwọn tán padà tó wọ́n kójú pátákó àrùn títí gan kò mọ́ ké èyí ti lè blálà sí àbá àbẹ́rẹ́ kan gbé síwájú tó kúrò fún yín tó bá ní tó mọ̀ ké pé á á sẹ́wọ́n tó lẹ́nu mọ́ bẹ́ẹ̀ náà ló mọ́ kí kẹ́yìn ẹ̀yọ́ àdá káwọ́ àti gbọ́ súnmọ́ ìwé kékeré Kùránì ẹ̀dá kùsùn lọ. Sábàbà káàlù kan láàárọ̀ ká ní sọ pé lóòdù akẹ́kọ̀ọ́ àti ká sì máa mọ̀ tí mo kọ̀ á. Ẹ̀bọ̀ kìí tó bá ti fẹ́ tí ò bá ti yíṣù mọ́ Quran ní má sọ pé ah èmi náà fẹ́ máa parí Quran tọ́jọ́ mẹ́ta ṣètò àwọn fẹ́ lé ọ̀nà bó ṣe pé péjì kan náà ló ti bẹ̀rẹ̀ kí sáà bíṣọ̀ kó ké lóṣù tó bá padà yáyó ó gbà bí gba kò lè kékeré méjì ẹ́ tó bá ti dé kó wá consistent consistent tó mọ̀ wá sọ pé mo máa wá sílẹ̀ pé áyà yìí ọlọ́wọ́ ah, bá ti ń sọ̀rọ̀ ń pa kìnnì mo tẹ̀ fẹ́ mọ́ mọ́ ń pa ẹ̀ tó bá ti kó fún ara rẹ̀ ọlọ́run sì máa fi ń hàn èyàn náà àtẹni tó bá ṣe báyìí èyàn ò fi ẹ̀rì èyàn máa gbó bẹ́ẹ̀ náà látàrò ànábì sàlàyé sọ́lá èyàn ò máa ronú sí in fact mo mọ̀ pé wọ́n ṣe ń lé àwùsá ìmọ̀ bóyá wà lọ́dọ̀ tiwa ó láwọn mọ̀jálù kan lé àwùsá tó ṣe pé àkàrò ànábì sàlàsọ́lá àti ṣáàrù ẹ̀ táwọn afáṣe òun ni wọ́n máa ń kà ìgbọ́ta àwùsá ti máa pé kí ni gbogbo mùsùlùmí ní pé yàtọ̀ sí táfà ní àwọn làwọn máa ń fún àwọn àwámù ní tábà níbi yóò tó mọ́ fún bàbá àgbàlagbà látàn ní ẹgbọ́ fún àgbàlagbà bàbá àgbàlagbà pé kí ó fi jìgì ìhà òkun látàn ní ẹ̀tún dálé kí ó kalẹ̀ ẹ̀tún kó wà bá náwó ṣẹgbọ́ ó fún bàbá fún ogó wọ́n tó ti rọ́gbá àtàrà ìta fún yí ẹ̀ẹ́sẹ̀ sí ẹ̀ẹ́sẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ onírà òní tó bá wúlò fún ní ọ̀pọ̀ lọ́kùn lágbà mi ọlọ́pàá dé pé ọmọ mi má bínú tó yí ibi tá a fi sí ìrìn àlàyé nígbà tá a bí wọ́n ní gáàsì tuntun yóò láwùjọ wa fi yóò dọ̀ ọ́ pé gbọ́n ní ìfọwọ́ polówó yẹ òfin àwọn alágbàgbé ti yọ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ láàmú àgbẹ̀lá ọ̀sẹ̀ yọ̀ lọ́wọ́ ilé òkè sí kẹ̀kẹ́ àní tó bá wúlò fún so wàláhì àwọn haúsá rí yẹn sí náà mà já lùsì wọn níta màá rí fún ọmọdé ìyá ló sọ àti àbá ọ̀nà ìwà rí ẹ̀ẹ́n ọ̀nà tuntun kíláà kẹ́sí haúsá sáfẹ́ ń bọ̀ alákọ̀ọ́jà rẹ̀ àti ètè ń pa sọ àti yóò gbé mọ́tò ìlú mọ́tò ní ọba ti gbé lẹ́bá onílé kìíní lọ́dọ̀ àfáàlá gbogbo àfáàlá wọ́n sì máa bá ti ọ ẹ̀ lè gbọ́ kálábà kan tọ́sára kan tó bá tó lọ́dọ̀ ní ìlú ìyáàdì sọ̀rí lónìí lọ́ọ̀lá yóò dá lábára ní kàfínà àbí ọ̀dọ́ ìlú ìdúró tó àbá òní máa sọ̀rọ̀ àfáàlá kò gbọ́ yóò ní ẹmọ ìyẹn ju rẹ̀ tọ́ba ti akọ̀ tán òun náà ti wọ́n sì ti ṣe dáadáa ẹ bá jẹ́ mọ́sálásí wọn wọ́n ti kó ìyá ìsọ̀rí tó pọ̀ lọ́ọ́ tí ò ní ìwò nídàtúrà kọfí kàmọ́ni ìwọ́n náà kàmù sí ìjòkó nítorí ẹ̀sẹ̀ lásán ò ní pé òun fẹ́ fíìdì ọkàn òun sábà ti gbọ́ ọ̀sán alhamdulillah òun ti gbọ́ mọ́gbí lókè mọ́gbí níbẹ̀ yóò sọ alkọ wọn fi ṣàtà ńlọ sùn náà ó ti tápàjà látàrọ ó fọ́lọ̀ lẹ́tọ̀ rẹ̀ ni gbàgbọ́jọ́ kejì yóò tún wò mí àwọn màlẹ́mí ìtàn sọ fún wa náà dẹ̀yìn tó bá ti déjòkó yóò wá béèrè nǹkan tó bá kàn tó bá kó ní tí bá tajà ní ìsọ̀fẹ́ ẹ̀dá kéde yẹn bá ń tajà tó bá fún yàn lówó báyìí kíkà in tó bá kàn lóbi yìí sì máa lọ kẹ́lì kan bá sì dé tó dọ́dọ̀ kan tó bá fẹ́ dé girigirigiri yóò sọ pé ah kẹ́yìnfà bàmá lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé ìwé ìgbà fà ó kéèké alára mọ̀ ní ìwọ àwọn àtẹ́ntẹ̀lẹ̀ àfààní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwò lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí election sai da jidona a malamai ne wurin najeriya sai jika ma ba su wata ọdọ̀ tiwa a ti tó kààrẹ̀ lókítọ̀ wọ́n fẹ́ yẹjú gbogbo kan fẹ́ yẹjú tó kùrán èyí kí n fi ọ̀rọ̀ yìí ká fi kalẹ̀ ọ̀kan bẹ̀rẹ̀ àwọn ẹni ọlọ́ wọ́n pẹ̀lú Ibrahim alfawa àwọn táà máa wúyẹ wọ́n lè láwọn ọ̀rọ̀ ní ìtọ́rọ̀ wọn láwọn ọ̀rọ̀ ní ìtọ́rọ̀ ẹgbọ̀mí àwọn àfáà máa ń jọ ọ̀rọ̀ wọn pẹ̀lú kílè tó lọ pẹ̀lú àtìkáàbù ọ̀sẹ̀ kò sí sílá àfẹ́fẹ́ fẹ́ kà nípa ọ̀rọ̀ ẹ̀mí tẹ̀lé ọgbọ́ fún máa dàpọ̀ kí tó fún wọn táfi ń dàpọ̀ wọn ó mì pé wọ́n kà wọ́n sí ìwé ìbáraẹn sọ wá ti sọ yìí dàwa olùkọ́ni ogun ọkàn ọkàn wáyé tí máa ń sáré sàn tá a bá fẹ́ fún un lógún ogun ẹ̀ sáfi fún lógún sáfi kí ẹ̀ sáfi tírítẹ̀ tí ọ́sá ti àṣìyà nǹkan márùn nǹkan márùn òun láti fún lógún one kìrọ́ àti ìkòrò áàní bí tàdàbòrò kíké kó áàní pẹ̀lú pé kéèyàn ronú sí kìlọ̀ Hmm? aláwọ̀kọ́ èyẹ gbọ́dọ̀ kí koran ẹni ẹ̀sìn tí ìrìnlá ti fi ń ṣe tó bá fọ́kàn bá ti lè pé koran ò wọ́ ké ìmọ̀ pé nǹkan ti dé dákun sákùn kan yìí ìmọ̀ tó bá ti ń ṣe sá bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ sí koran má wàá sì gbé kó pọ̀ tó kọ́ mọ́ fi fún ẹ̀ kéjì kan bá bá àwọn olóyè rẹ̀ méjì méjì so that tó fi wà consistent consistent yóò fi dé kí gbogbo ìdọ̀tí ọkàn lílẹ̀ kó lọ kó dà tó fi lè wá pè mọ́ má kó pé wọ́n ní kí wọ́n ké kúrò àdúrà lọ́gbà ọ̀sẹ̀ ayà kan bó ti péjì kan ti tó níbẹ̀ rẹ̀ fẹ́ni tó bá ikú bá fẹ́ fẹ́ jìdà sọ́rọ̀ pátá iṣẹ́ tó fi lè ké lóòjọ́ tí ó lọ bá àtúgbó pọ̀ ní bó ti péjì kan ti máa nóòtì àwọn àṣà tó ẹgbọ́ awátùmọ̀ ń tà ń kà bá wá sí wátùmọ̀ ń tà ń kà kọ yóò máa wúlò fún wa ìmọ́lẹ̀ ní ojú ẹ̀yìn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tó lè jẹ́ ogun ọkàn wàhálà ìbákan kí inú ó wà lófìfo tàbí ààwẹ̀ ààwẹ̀ gbígbà hmm? ìmọ̀ ń jẹ́ dàwà ọ̀hálà àwẹ̀ gbígbà kí ló fà tó fi jẹ́ bẹ́ẹ̀ nípa ní sọ̀tọ̀ àti pé àsọ́búrò dìyà ọ̀ sọ́búrò ní àwẹ̀ àfúnmẹ̀ dìyà ìmálẹ̀ kó ọkàn rẹ ọfẹ́ kí ìmálẹ̀ kan tó bá ìṣẹ́lẹ̀ Qur'an náà kọ àǹtẹ́jì al-Qur'an al-azim rọ̀bí àkùlóbi wà núrọ̀ òjò núrù ní Qur'an Awena náà nóòrù ló ń wá ọdẹ́lẹ́kejì ẹlẹ́kẹta wàkìyà nílẹ̀ dídúó kí ọ̀run lóòrù kìyà nílẹ̀ ìyẹn náà fọ́nà kó tó rákà méjì ló fi bẹ̀rẹ̀ má sọ pé tó gbóòtì ìrí rákà mẹ́jọ kí pé òní ti máa gbóòtì méjì tọ́lọ̀ bá fi lè gbà wá padà rí lázàmẹ́ wáyé ìtúsẹ̀ ó di mẹ́ta wàtàdọ́rọ̀ẹ́ in the sahar tó bá dásìkò sàárì the latest part of the night kíyàn máa ra ọrọ̀ àfẹ́sọ́lọ́ kíyàn bẹ̀lọ́ lásìkò àsìkò gbàyẹn lọ́ọ̀ máa ń pín orí pínpín orí yẹn kọ̀ wò yóò tọ́jú ọkàn tẹ̀lé ẹlẹ́ẹ̀karùn-ún ni wà mú jálá sáfẹ́ sọ́ọ̀lì ìjòkúta àwọn ẹni rèé

ṣẹ̀rí bá ṣe ma ha Qur'an tó wípé àákàmà kan lè kí ó nìkan ní ìgbìmọ̀ tó láti every Thursday àwọn tó ha Qur'an ó kòdì hmm? wọ́n lọ́gà tóhun ti já erigina Qur'an erigina so àwọn tá ha Qur'an náà tajá wọn káwọn náà jọ ọ̀gá lè sọ pókè wọ́n lọ gbogbo abẹ́ jùzù kan náà làwọn bẹ́kẹ́ àbí hezbo kan ẹni ilé kébì àyà mẹ́wàá ẹgbọ́n bí ẹ̀wọ̀n bí ẹ̀sùn máa ń jẹun pé àyà ìbítẹ́lẹ̀ bá ti kéde náà gbé àwọn tá àkúrà náà gbé ṣẹ́bà nígbà jìbá kan wà ní májísùn kò án nẹ ṣe pé lẹ́yìn òní ìdíbẹ́ máa fa ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́ni ṣẹ́bà kàtàn ẹ̀yìn tí mo bá kárí báyìí kan kẹwàá mú nínú àwọn àyà pẹ̀ẹ́ kàrin náà ní kẹ́ tó wá sí kó bá wá nímọ̀ ó wá jẹ́ sí tàdábù rẹ̀ ó sọ nǹkan tí ẹgbọ̀n bẹ̀rẹ̀ tí ò ní kìí mọ́rọ̀ àká nìkan pé àyà tààfẹ́ kà lónìí tààfẹ́ fi ṣe ìjẹ́wọ́ láǹfààní tí ó fi tí ìjọ kan so ní gbogbo àwọn sáà sábà ti ní àwọn tọ́lọ̀ bàtẹ́ bá kọ́ra pẹ̀lú kọ́ra ẹ wájú káwọn ọmọ kéékèèké mọ̀ wá bẹ́ẹ̀ kó bá ti pé ilé kéwú nìkan tí a lọ kọ́ ìpínlẹ̀ fún káwọn ọmọ ẹ̀ káwọn ọmọ náà gbé kọ́ra lọ́wọ́ hmm? ká máa gbọ́ má ṣe ń gbọ́ yìí positive faith tá a fi ó sì wà káàkiri ó bọ́ wà mọ́síláṣì ó wà mọ́síláṣì bẹ́ẹ̀ ó wà mọ́síláṣì ó wà mọ́síláṣì káàkiri ẹ́ tẹ̀gbẹ́ ìwọ̀n lọ́pàá ọya ọmọ jálọ mọ́júwà àdìjá kálọ̀ ọ̀rẹ́ ìṣẹ́ ìkọlá yóò jẹ́ kó ń kálukú máa rí nǹkan tí ó rò lóṣù ọlọ́wọ́ bó ga ẹ̀jẹ̀ yẹn apá wa fọ́dọ̀ kan yóò sì lò wá fún dáadáa yóò سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك السلام عليكم